والصلاة والسلام على رسول الله وعلى وصحبه ومن والاه ní òní ọjọ́ kẹrìndínlẹ́ ọgbọ̀n twenty six nínú ọ̀sán zolkada ọ̀sán kọkànlá ìgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìléní ogójì ìjọba tàbí sọlọ́lá àṣẹláńṣe. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ṣe ṣe wa ní júmọ̀ àti ọba kẹ́yìn oṣù òkè ní amáṣe tafsir al-Qur'an al-Karim sọ́tọ̀ àdúgbò náà ni à ń bá lọ aya ti a ti gbé náà òun náà ni aya ìgbà ó di márùn one ninety five ibi tí ọlọ́run ọba àlejò ọlọ́run ń sọ fún wa nípa ìjẹ́pè tọ́lọ́run jẹ́pè àwọn onílàgá yìí ọlọ́run ọba sọ nù aya yìí àwọn ọmọdé láyé ní ṣe ìtọ́nà ọ̀rọ̀ yìí. يعني فاستجاب لهم ربهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستجاب لهم ربهم أن لا أضيع على حال من ذكر أو أنثى بعضكم الذين هاجروا وأخرجوا من ديارهم وهونوا في سبيلي وقابلوا وقتلوا لو كفرن عنهم لو كفرن عنهم سيئاتهم ولو يدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب ọlọ́run ọba àlekíọ́lá ó ń sọ wípé ìsàjábà làwọn rọ́pù hàn ẹlẹ́dàá wọn ọjẹ́ pé wọn ìyàwó níláàká yìí tí wọ́n rántí ọlọ́run ọba níjòkó àti nídúró àtìgbà tí wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ ọlọ́run ọba jẹ́ pé wọn afọwọ́sàáyìn nínú mọ̀nsó látọ̀dọ̀ sàlámà wọ́n ní arákùnrin kan ní ní àlè omi sálámà ó sọ wípé wọ́n ní omi sálámà ìkan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run kọ́ bá ní ọdún sí ọmọ ìsàlámà wọ́n sọ báyìí pé ilé òjíṣẹ́ ọlọ́run. kìí ṣe àtẹ̀gbọ́kọ́lọ́hún kó tiẹ̀ sọ nǹkan kan nípa hijira táwọn obìnrin ṣe táwọn obìnrin òní sùnmọ́ mẹ́sì. ọlọ́run wá sọ ayé rẹ kalẹ̀ níbi pẹ̀sẹ̀jábà làwọn ọkùnrin anílá òde wọn amọ̀lá àmìlẹ̀ ní tómi dákàrí àwọn òǹta. pẹ̀sẹ̀jábà làwọn ọkùnrin anílá òde wọn amọ̀lá àmìlẹ̀. ẹlẹ́dàá wọn wá jẹ́ pé wọn sí pé àníṣe ni ọlọ́run mi ní ra iṣẹ́ ẹnikẹ́ni láre nínú yín ọba àjọkùnrin ló ṣe rere àgbà rere ọba àjọbìnrin ló ṣe dáadáa á rí dáadáa ọ̀kọ́ láti dà ń sọ́ọ̀rù. wọ́n ní àwọn ansọ́ọ̀rù ìyá àwọn tí wọ́n gba àwọn mùsùlùmí lálejò ní Mọ̀dínà. ìyá àgbà kọ́dì mọ́tì àlẹ́yìnà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n mú sàlámọ́tà ìyẹn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam radiyallahu anha àwọn ni àkọ́kọ́ ẹni tó ṣe ìrìn àjò wá bá alihaki wọn bẹ gbàgbọ́ mọ̀tẹ́dá kù wọn wọn ní hadithi yìí hadithi tó lálàáfíà ni lórí májàmọ́ Bukhari tìmídé àwọn méjèèjì wulẹ̀ fàáyọ nínú tírà wọn ni ẹ̀rí padà máa ń sọ fún wa pé kì í ṣe yín gbogbo hadithi tó lálàáfíà yẹ́nyẹ́n gbogbo hadithi yá yìí tó gbádùn pátápátá ni Bukhari àti Muslim ti kó wa ọ̀rọ̀ Imam Bukhari kẹ́jọ́ yé wa nígbà tí tó lálàáfíà tí ò sí ìtọ́lẹ̀ nínú ẹ̀ ẹgbẹ̀rún lọ́ní ọgọ́rùn-ún làwọn há sórí gbogbo ohun tí wọ́n sì kọ betagram seven thousand plus ni a bá ń rìpíìtì ẹ̀ ṣùgbọ́n tí ọba ní repetition nù tí wọ́n rìpíìtì ẹ̀ four thousand péré àti díẹ̀ bẹ́ẹ̀ náà ni Imam Muslim tọ́ba ti ní sáà rí bíi a lè sọ pé twelve thousand tá rí bíi ẹ̀ gbogbo ohun tí ń bá ń bèrè ju four thousand náà lọ. àwa ajá sí wípé kì ṣe pé tẹ́wà méjèèjì nìkan la lè bá ní ibi tó gbádùn ó tún wà ní àwọn àhàdí àwọn mahadi kótóbì mi kò pé ká má rí àwọn àdéhùn tí ó lálàáfíà nínú súnámì àbí Dawud ọ̀tírímìsì àti Nasa'i àti Ibn tẹ̀lé pẹ́ lómi tí wọ́n bá sọ fún mi pé àdéhùn tí mo kà yìí ọwọ́ anú sọ́nà àbìdá òòd yóò tó sọ́nà àbìdá òòd mọ́ àríkọ́ sọ pé ọwọ́ anú sọ̀hí háì yóò ti tán lódodo síra méjèèjì òun ni asọ́fò ìkútùbí lìmùsọ́nẹ́fà fíl hadith síra tó gbádùn nínú síra tó ṣe nípa hadith ìyẹn ọ̀rọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam òun náà ní sọ̀hí ṣùgbọ́n ìyẹn ọ̀wá sọ ipa lè rí àwọn àdéhùn tó lálàáfíà nínú tíra mi ẹ̀yẹ wa dúró bí ewu tọwọ́ bí ninety six thousand ẹ dákun kékeré nínú tíra mi láti padà rí ni ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì tó nípa bẹ́ẹ̀ ajá sí pé gbogbo àwọn tíra náà tún wà fi sọ̀yìn ìbùnú kùsáyé náà sọ̀yìn ìbùnú kùsáyé àtàwọn mùsàkàràjà àti oríṣiríṣi àtàwọn súnámì yẹn àtàwọn kútùbù àsàní ìyẹn tó máa bá wọn àhàní tó gbádùn àlùmọ́hẹ́m gbogbo ohun tá a fi sọ pé àdìsí gbádùn kó ti pé lárẹ̀ tó bá ti pé lárẹ̀ tó fi yàgbé tá a bá ń sọ yìí pé ọ̀rọ̀ ọlọ́run àti súnà nẹ́bì tó lálàáfíà ọba àjàgbọ́n síra méjèèjì ni ìyẹn Sahih al-Bukhari àti Muslim ọba sì jẹ́ kútùbù súnà míì ni alimohim ṣe gbogbo májẹ̀mú pé àdéhìsì ó lálàáfíà pẹ̀lú ìtìsọ́lù sanad sáfùn dọ́mùsì kò ní ṣòro kò ní ìlà kí wọ́n á ní pọ́blẹ́mù àdéhìsì ti gbádùn nìyẹn àfi ti àdéhìsì yẹn ṣe kí ni ó so pọ̀ lẹ́yìn kó so pọ̀ sáfùn dọ́mù tuntun bẹ́ẹ̀ ẹni tó gbà wá nìyí ó rí ìdè mọ́lẹ̀ bákan náà kò ní ṣòro kì í ṣe yí pé ẹni yí ẹni tí ó ṣe gbẹ̀mí tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ wá yapa sẹ́ni tí ó tún ṣe gbẹ̀mí tẹ̀ jù lọ. oníṣòwò kò sí ní ńlá ọba àjà sí pé ìfi ọ̀pamọ́ sojúlẹ̀ ìdá nígbà tí ìsìnlẹ̀ ìwò dáadáa ni so nípa bẹ́ẹ̀ wọ́n ní hadithi ìmọ̀mù hakim wọn gbé jáde nínú mùsẹ́dàkù wọn ọkẹ̀ jáde pé àlìmọ́mù hakim rahimahullah sọ ìbò mùsẹ́dàkù wọn a máa ṣe tẹ̀síhìlì fi tafsir àhálì وما في ń fi حديث. tẹgbẹrẹ mú hadith làwọn olùmọ́tìmọ́ ń pàkíyèsí pé hadith tó bá wá látọ̀dọ̀ wọn ó ní ti kéèyàn tún tẹ̀síwájú nínú iṣẹ́ lórí ẹ̀. táwọn ọmọ ìlera nìkan wọn á ní kí lọ́ọ́ fẹ́ẹ́ sórí bẹ́ẹ̀ ni òun fẹ́ẹ́ ṣiṣẹ́ lórí sọ yìí Bukhari àti Muslim ní àwọn àmọ́ tó ń sọ ní ìṣẹ́ ìlọ́fẹ́ẹ́ sí bẹ́ẹ̀ lẹ́yìn mùtáfàfà àlẹ́ yẹn ni pé àwọn àlẹ́ ọmọ gan talakpọ̀n àlẹ́ ọmọ sọ̀yìn àìsí ma bí kọ́mọ́ gbogbo àlẹ́ ọmọ gan ni wọ́n gba pé àdìsí méjèèjì kọ́ ń dá àgbà wọlé ní ọba àti jẹ́bẹ̀ lòdì wa so nípa bẹ́ẹ̀ kọ́ba tẹ̀jà sí pé mọ́mú hakim ni wọ́n mú hadìsí wa nítorí ìmá ọwọ́ nípa bá sọ pé hadìsí gbádùn ó ní kì kéèyàn tún tẹ̀síwájú díẹ̀ nípa kéèyàn tẹ̀síwájú nípa ìwádìí hadithi yẹn ṣùgbọ́n hadithi alhamdulillah wọ́n lọ wá lórí májẹ̀mú al-Imam Bukhari rahimahullah mọ́kànjá sí fáwọn méjèèjì ọ̀fà ayọ́nú tíra wọn ni tíra ni kílódé òfin fàyọ bẹ́ẹ̀ ní ti gbogbo hadithi tó gbádùn ní bẹ́ẹ̀nu tíra wọn tún wà ní àwọn tíra mi. ọlọ́run bá sọ yí pé àní èmi ọlọ́run la òbí wa mi ìnira láre iṣẹ́ tí ẹnìkọ̀kẹ́ bá fi nu yín bóyá ọjọ́kùnrin ni àbójóbìnrin ni wọ́n ní eléyìí ní àlàyé àlìjáàbà yẹn ìyẹn ni pé ọlọ́wọ́n bá ń sọ fún ọ lẹ́ni tí ń dáhùn wípé àlóhùn òníra iṣẹ́ oníṣẹ́ láre bí kò sí gbogbo ẹ̀ tó bá ṣiṣẹ́ òun máa gbé ládàá rẹ̀ fún ni bóyá ọjọ́kùnrin ni àbójóbìnrin ni lọ́lọ́wọ́ sọ pé báwọn òun mi bá rìn gbogbo yẹ́yẹ́ nípa ẹ̀fẹ́ lọ́dọ̀ mi bá kẹ́m gbàgẹ́lẹ́ ti jọ rí kò sí yàtọ̀ láàrin pápọ̀lẹ́ léyìí ládàtẹ̀ àwa pọ̀ kò sí yàtọ̀ láàrin pápọ̀lẹ́ léyìí ládàtẹ̀ wa kéré lóògùn ọba ti pé dáadáa lẹ́jọ́ sí ẹ̀ ti jọ rẹ̀ ṣẹ̀ dáadáa bákẹ́lẹ́ ti jọ rí lọ́dọ̀ mi ọlọ́dún pàlẹ́dé náà há jàrú wa ọkùnrin ní omi ń di àríyìn wa ó dùn fi sẹ̀mí ilé ọ̀pá ọ̀tá ولا أدخلنهم جنات تجري Ọlọ́run wá ní àwọn ẹni tí wọ́n bá wá pa ilé ẹbọ sí tí wọ́n lọ sílé ìmọ̀ ìyẹn ni pé wọ́n ṣe híjọ́rọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ ẹgbẹ́ tààrí ìbò híjọ́rọ́ òun náà ni àlè ti kọ́ọ̀lù mímbáládì kófúrì. ìlà baládì ìsìláàmì kéèyàn kúrò nílé àìní gbàgbọ́ lọ sílé ìgbàpá ìkó onílé ẹbọ àbáyé ẹbọ lọ síbi tí ìmọ̀ọ́ni wà òun ló ń pè ní hijrọ́ tọ́wá fi fáwọn ẹni darí wọ́n sún mọ́ àwọn olólùfẹ́ wọn tí wọ́n jọ ń tẹ̀sí wọ́n sún mọ́ àwọn ọ̀rọ̀ wọn wọ́n sún mọ́ àwọn àyò wọn àtàwọn aládùúgbò wọn ọlọ́run ti sẹ́yìn láwọn ẹ̀yẹ wà ó fúre ju mi ní àrídé àwọn tí wọ́n ti yíra yìí wọ́n mú wọn jáde kó nílé wọn ìyẹn ni wípé àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n fún mọ́ wọn pẹ̀lú sùtà débi pé sùtà yìí padà kan tí wọ́n jáde kó láàrin wọn lọ́lọ́run sọ wípé wà ó tó fi tẹ̀lé ilé e. wọn wá ní wọn lára nípa tèmi ọlọ́run lójú ìdẹ̀mí ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní ibi ọ̀sẹ̀sẹ̀ kan táwọn ẹni yìí dá lọ́dọ̀ ọ̀wọ̀ ju pé wọ́n nígbàgbọ́ sọ́lọ́wọ́ ọ̀bàdìkan ṣoṣo lọ. bọ́lá wọn bá ti sọ nínú àyà mi ní sátúrù jẹ́gínà ọlọ́run ní ìkùrìjú náà rọ̀ṣú làwọn ìyáàgùn àtòfinú mi la ìrọ̀síkò wọ́n mú òjíṣẹ́ jáde àtẹ̀yẹ onígbàgbọ́ òdodo kó o nílùú kílẹ̀sẹ̀ mẹ́ẹ̀ẹ́sẹ̀ nípa pẹ́ nígbàgbọ́ sọ́lọ́wọ́ ọ̀bẹ̀lẹ́dàá yìí ni ọlọ́run tó sọ nínú àyà mi يسعد البروج قالوا وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد wọn gbẹsẹ ya kankan lára wọn bí kò sí pé wọn ní gbàgbọ́ sọ́lọ́ ọmọ olùborí ọba tó ní tó ní iyì ọlọ́run wá ní ẹ̀wọ̀n ara wọn tí wọ́n ṣe híjọ́ wà ó kúrè ju omi tí a rí wọ́n mú wọn jáde nílé wọn wà ó ló fi sẹ̀mí ilé wọn wá sí wọn ní sùtà lójú ọ̀nà ìsìnkú ọlọ́run ọba wọ́n kọ́ọ̀tàlù. bákan náà kọ́ọ̀tàlù àwọn tá a wí wọ́n jà fitafita wọ́n kò sí ìlú wọ́n tún pa ń lò wọ́n ní eléyìí ní ipò tó ga jù kí ọba ajá sí pé ẹ̀sìn rẹ̀ lọ sí. òun náà ẹ̀jẹ̀ jáde lójú ẹ̀ wọ́n wọ́n lọ sàhí. wọ́n ọkùnrin kátó pé lòjíṣẹ́ ọlọ́run ọba. ẹ bó ti bèrè ó ní orí ní èrè oúnjẹ ọlọ́run ọba tí wọ́n bá pa mí sójú ọ̀dọ̀ ọlọ́run ọba sọ́ọ̀bì rọrùn lẹ́ni tó ṣe sùúrù mọ̀tẹ́sì bá tó sì ní àgbìyèlé ẹ̀sẹ̀ dáadáa sọ́dọ̀ ọlọ́run mokubila torí wọn tàbí máa ń mójó láti mọ̀ pé balójú leléyìí kì í ṣe balógun òun ni kí ọkọ̀ bá yẹn lẹ́yìn àbí kọ́ bá yẹn níbàdí sínú ìtumọ̀ rẹ̀ wọ́n fa kẹtẹ báà ní ẹ̀ wọ́n fi akẹtẹ báà ní ló fi pé lẹ́yìn mi ọkọ̀ ti bá yẹn nídàá ti bá ọyẹ bá níwájú nípa bẹ́ẹ̀ orí ní ẹni yẹn sọ pé lòdì sí ọlọ́run tí wọ́n bá pa tuntun sí ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́nu tó ṣe sùúrù tó sì ní àbí ilé ẹ̀sẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run mo ń bì láńkẹ́rọ̀ mo ti bìrì lẹ́ni tó dojú kọ̀ sábà ìfisí kó ń kẹ́yìn dà ọ́. ìjẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi tí mo dá tọ́lọ́run sì máa parẹ́ kó kò ní í sí mọ́. òjijì ọlọ́run ti bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́wọ́ sọ pé kí ló tiẹ̀ wí náà kí ló béèrè ń sìn náà tún sọ kí n gbọ́. àwọn agbóhùn ọ̀rọ̀ yẹn sọ wípé òjíṣẹ́ ọlọ́wọ́ ní ìpè pẹ́ náà ti mọ sọ fún yín ni mo ń béèrè ní wípé orin ni àbó orin tí wọ́n bá pa mí sójú ọ̀nà ọlọ́wọ́ ọba lẹ́ni tó ṣe sùúrù tó sì ní àgbìyèlé ẹ̀sẹ̀ dáadáa sọ́dọ̀ ọlọ́run tó dojú kogun láìkẹyìn dógún ìjọ́lọ́run bá pa ogun ẹ̀sẹ̀ rẹ́ fún mi àjíjẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ pa ogun ẹ̀sẹ̀ rẹ fún ọ ilẹ̀ dẹ́yìn àyàfi gbèsè. ẹni ọyẹ kí n fi kú fún ọ lẹ́ẹ̀kan ṣáájú ṣáájú bìílù ti sọ yẹn fún mi jìbìlù alayhi salam ó ti sọ yẹn fún mi wípé kó dàbí yẹn kú sójú ọ̀dẹ̀ ọlọ́run wọ́n bá ní gbèsè lọ́rùn kọ̀ọ̀kan. nítorí bẹ́ẹ̀ ni onígbàgbọ́ òdodo wá sọ̀rọ̀ ni pẹ̀lú gbèsè ẹ̀ tí wọ́n á fi sẹ́fún ìwọ́n tó máa sọ yí pé ọ̀ ṣé ń rẹ ọ̀jẹ́ gbèsè ń rẹ rẹ wo ló ń ṣe ń rẹ wo ló ń ṣe ṣé ń tó bá mọ̀ náà gbèsè wọ́n á sọ ẹ̀mí ẹni tó ní rọ̀ ní tí wọ́n á fi sọ gbèsè yẹn fún ẹnì kan múrò wá fún wa pé àtẹ́bí sallallahu alaihi wa sallam tí wọ́n bá fẹ́ kí oṣooṣù àwọn àtẹ̀yìn pé sódì gbèsè tí wọ́n bá ní bẹ́ẹ̀ ni ìjọ ọlọ́wọ́ sọ pé sallu ala sahibikum ẹ kírun sọ̀rọ̀ yín lára.

tó fi padà wá sọ wípé òun ti sẹ́wọ́n náà hàn àrà àmì àbáríta àrà ẹ̀ ti tutù ayé o ọrùn ti bọ́ pápátá báyìí sọ̀rọ̀ gbèsè òní ń ṣeré ọlọ́run bá wá sọ wípé ẹ̀ ráwọn tó ń ṣe yíjíra tí wọ́n mú wọn jáde kúrò nílé wọn wọ́n wá tí wọ́n ní sùtá lójú ọ̀nà mi wọ́n tàlú wọ́n jà wọ́n kú tìlú wọ́n tún wá pa wọ́n sójú ogun ọlọ́run fi àwọn ẹni bẹ́ẹ̀. ọlọ́run láwọn ẹni yẹn gbogbo àwọn àṣìṣe wọn tí wọ́n ṣe yàtọ̀ sí gbèsè gẹ́gẹ́ bá a ti sọ ọlọ́run ní màá pa gbogbo ẹ̀ rẹ́ wọ́n làwọn ìdíje láti ẹ̀rọ oúnjẹ rẹ́ẹ̀tì. bákan náà màá sì mú ọwọ́ àwọn àlùjẹ́ náà ọgbà dára èyí tó ti bá àwọn odò ọba sẹ̀ lábẹ́ rẹ̀ wípé odò máa sẹ̀ láàrin rẹ̀ odò yìí mí ní àdúrà ìmọ̀ṣáré bíi ní ọwọ́ abẹ́ àwọn oríṣiríṣi ohun níyẹn lè bù mú bíi wàrà bíi oyin bíi ọtí tí yìí báyẹn ìwọ́n tí wọ́n náà bá mu sí láyé gbogbo ilé mú tọrún ọtí tọrún ní báyẹn táyé afọyẹ̀ lórí olè jẹ́ lómi ó bíi akọ̀dìrà báyẹ̀ tọrọ ní báyẹ̀ àdáwò tó tún kó fẹ́ lé tó mu di ayé agbọ̀mọ̀ péye náà tù kàdáàl òróró ara àwọn ẹni tí wọ́n bá wọlé tí wọ́n bá ń wù ìwọ́ omi tí wọ́n máa kẹ́lẹ̀ amú bí tiẹ̀ àbíkáwá ní tọ́lá òun ti fọ́ọ̀mù tí nìyẹn tó nípa bẹ́ẹ̀ odò ọ máa sẹ láàrin àlùjẹ́ náà yẹn tó yẹ pé àdúrà ìlìmọ̀ṣáàrì tì lọ́wọ́ abẹ́ oríṣi mu tá a máa mu lọ́wọ́ abẹ́ bíi wàrà èyí tó yẹ pé wọ́n kọjá kó mú lẹ́rù amú ẹ̀. àwọn àwọn tó sùn kẹ́mẹ́ tó bá wí kọ́ fẹ́rẹ́ máa mú ọ ọ̀rọ̀ tó wà lára kìíní amú ẹ̀. irú wàrà yìí ò nírú ẹnu bẹ́ẹ̀ náà lóyin ẹ̀rí àwọn omi tí wọ́n máa tẹ̀ oyin ní kì í sí irú èyí tó rìn wá lọ́kàn àkúbọ̀ bọ́ tọ́ba la níìsì ọkẹ́ máa kó tọ́ lẹ́nu ní àmọ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ náà lọ sí tí ò ní báyà àtòmí tí ò wú pọ̀ ẹ gbogbo àwọn bí wọn dá wa ah, tó bá lọ rí díẹ̀ ọlọ́lọ́gba tó wọn ní kú ọ̀dẹ́ lẹ̀ bá gbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ohun tó ṣe kójú òrí rí etí kò sí sọ wúyẹ́ lọ́kẹ̀ẹ́dá inú gbádùn náà wà lálùjọ náà nìyẹn ẹ yá máa jẹ ẹ má jẹ akára alẹ́ àdóta ayé yìí nìkan o ká wọ́ọ̀rù pẹ̀lú sẹ́sù ọlọ́run ti sàwọn abáhùn mi ní ìṣẹ̀lá ìyẹn jẹ̀sán tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ká ní ibi tira rẹ̀ ni ibi tirẹ̀ ọlọ́run fi tirẹ̀ ti sàwọn abáhùn mi ní ìṣẹ̀lá ṣé mọ̀kọ́ àdúgbò ti máa ya mọ́tò bọ́lọ́run ṣe tó pé ọba tó tóbi ni ládùúró ohun tó ṣe níwọ̀n ọba ohun kójú ti wá ká òmí ń bẹ dáàrí o kí ẹ wá wò tẹni tí irú ẹni tó ṣe irú ilé ìbá mẹsẹ yẹn lẹsẹ dákun kí ló gbé fún yẹn Ọlọ́run tí ìdè fi tira rẹ yìí ti sàwá bá ọmọdé ayélujára ẹsẹ ní tọtọdọ Ọlọ́run ọba wa òfìsì rẹ ní ká pé ohun tó tóbi ni ẹni ó tóbi tọrọ àti nǹkan tó bá tóbi náà ni ó fi tọrọ wọn عنده حسن الثواب torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní ẹsẹ̀ tó da jùlọ níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run fẹ́ni tó bá ṣe rere àyà bí ìdánúfẹ́ńgà ọjọ́ ìsọnilára mínàlẹ́sẹ̀ tẹ̀láàrì bí àlè túnìyà kí ẹ bá gbẹ̀sán pẹ̀lú àwọn ẹni tó ń ṣayé àti àlàyé kí ni ń bẹ fún àwọn ẹni rí nínú ẹ̀sán àwọn tí ń sáyé kó bá gbẹ̀tẹ̀ pé tẹ́ wá ti ta ọ̀dà fún wọn nítorí pé wọn ráyè sí má gbẹ̀tẹ̀ pẹ̀lú wọn. ọlọ́ni láyọ̀ wúrọ̀ ń tẹ́ kàtà kọ́ ló bó lẹ́ni rẹ̀ káfà rúfin bìláàd. ọlọ́run bá ní má kú ẹ̀tẹ̀ jẹ báyìí ìyípo ti gbádùn tí ń ṣẹlẹ̀ sáwọn aláìní gbàgbọ́ tí wọ́n ń ṣe bó ṣe wọ́n tí wọ́n ń ṣe ìyọ̀tọ̀ mi lórílẹ̀ ayé má jẹ́ kókó tẹ̀jẹ̀ bá ọlọ́lọ́wọ́ bá sọ pé ẹ má wà àwọn gèfèrí tí wọ́n ń yọ̀ tẹ̀sẹ̀ nínú dára wọ́n ń yọ̀ tẹ̀sẹ̀ nínú gẹ̀dẹ́ yẹn máa ń ṣe wú àti dùnú onígbẹ́ kò ní jì gbogbo nǹkan àwọn láyọ̀ tẹ̀sẹ̀ tí wọ́n rí àpàdà kú òfin wọn. wọ́n á padà dẹ tó ṣe wípé á fi wọ́n dógó pẹ̀lú sẹ láburú tí wọ́n ṣe ọlọ́run bá ní à ń ṣe bẹ́ẹ̀ pé kí gbogbo ẹ̀kọ́ máa dùn mẹ́rin mẹ́rin fún wọn láyé ń bíbà yìí sì ti ni orí má kọ́ wá ni kí àwọn obìnrin tó káwọn ló lè máa sọ wípé bá ṣe rere ni sọ́yìn kó máa fún wa ọjọ́ wa ọlọ́run bá ní mọ̀tá òun kọ́ ní èèlò tó ń bọ̀bọ̀ àwọn àwọn ìjà nà. torí bẹ́ẹ̀ ìgbádùn díẹ̀ olùgbogbo ọ̀dẹ́ni tó ń ṣe láyé ẹ̀rẹ̀ ìwọ lọ bẹ̀ tètè ń sàn tó rẹ bóun ṣe fẹ́ ọgọ́rùn-ún níyàwó tóun ní. ìgbádùn díẹ̀ nẹ̀nẹ̀ ìgbádùn díẹ̀ ni ojú tì gbogbo ìyàwó ọgọ́rùn-ún yẹn kò lè dọ́dọ̀ wọn jọ kan àdébí ọlọ́run nìkan lórí ilẹ̀ pé àwọn lágbára bẹ́ẹ̀ nàbí ilá Sulaiman àlejò sọláàtù sọláàmù àlà nàbí ìyìnà ẹ̀yìn wákàtí ṣe wákàtí wí jọ́ kẹfẹ́ ó gba àwọn omi lòún tẹ̀sí máa yíká wọn lóru òní kọ̀ọ̀kẹ́ ó bí ọmọkùnrin kọ̀ọ̀kẹ́ tí ó jagun sójú ọ̀dọ̀ ọlọ́run wọ́n ní bọ́lá àbùkẹ́ sọ pé kọ́ sọ pé inṣàlá kọ̀wáwì yàtì ìfìlà ọlọ́ọ̀kẹ́ fi padà fàdé bí ọlọ́ kọ̀wé kọ̀wé ìṣà wọn ló sì yíká ọ ọ̀hán ní ètò lóyún ju ẹyọ wúrò kan lọ ọwọ́ abilájì ẹ̀ làjì ìlàjì kẹrin àlejò sọlọ́lọ́ àìsàn lọ́wọ́ tó bá sọ pé ìṣà ńlá ọba sì rí bó ti sọ yẹn gbogbo ọba lóyún ọba sì mọ ọkùnrin tó sọ kí ọjà gbójú ọ̀nà lọ nbọ fẹ́ fàyọ onígbéyàwó ni wọ́n lè tọ́gọ́rùn àkọlé ẹ̀ka nine kẹ́ sọ pé ìyàwó rẹ̀ sẹ́wùtì ẹ̀fẹ́rẹ́ náà ni wọ́n máa ń sọ nípa nàbí láì dá ọdún àlè sọlá tó sẹlẹ̀ wọ́n yẹ kọ́ra àgùntàn ọlọ́run pé fún àbọ̀ tí ah, wọ́n sọ ọ̀rọ̀ ìyàwó ọba níyàwó ọ̀dà tẹ́ bá ti àdìyàwó ni ọ̀dà ó sì múnú làdẹ ọkùn múnú làdẹ ni wa. kọ́ra lọ pé àgùntàn ọlọ́run sọ fún wa pé àgùntàn ni yìí sọ̀rọ̀ ìyàwó pínlẹ̀ káyọ̀rì ló ti jáde pé ọ̀kẹ́ náà ẹni náà ọwọ́ ọba rẹ lọ sógun ó sì mọ pé òní bọ la ilaha illallah ìsọfúnṣọ pa ànẹbí Ọlọ́run ọlọlọ yọjú wo níbi tí ń wọ ìjọ kẹ ànẹbí Ọlọ́run fa ọ̀daràn làwọn eléyẹn sí wọn wọn tẹ gbogbo ànẹbí Ọlọ́run wọn yà pọ fẹsí wọn lára yìí kó fi lè kú tádé o kó fi kún Jésù nìkan ẹlẹ́lá ànẹbí ló ọmọ tí yó ọbẹ̀ rẹ̀ ti lọ báwọn ẹ̀ ọmọ rẹ̀ sùn kí ní jẹ káàkiri ìrìlá nẹ́bí kan wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ pépà nẹ́bí ọlọ́run wọ́n wá sí gbogbo àwọn àbùkù yẹn títí wọ́n á fi padà kó gbogbo yìí pátá wọ́n kọ̀ fún àdéhùn yàyí sàlẹ̀ sọ́làtọ̀ sẹ́lẹ̀. ìyá ìkọ́wá káwọn náà lè ṣe bẹ́ẹ̀ káwọn náà máa ń kó àbùkù oríṣiríṣi ká máa kó fún Jésù àwọn òbílà àwọn gbọ́dọ̀ sí o. torí pé ìmọ̀lì ti wọ̀ gbà bẹ́ẹ̀ gbogbo àwọn àdéhùn ọlọ́wọ́ yàrá ẹ̀kúnrẹ́rẹ́ kagbà wọn gbọ́ pé wọn wà nù ànẹbí Ọlọ́run rẹ ń sẹ Ọlọ́run Ọlọ́run gbé ẹsẹ rẹ ṣùgbọ́n àti ìwà Muhammad sallallahu alaihi wasallam á ní gbàgbọ́ sóhun tafsila lẹ́kùnrẹ́rẹ́ ni nana musala ṣe fún ẹgbẹ́ láti àyàrú bayna al-anbiya ẹ má máa tẹ̀sà láàrin àwọn ànẹbí Ọlọ́run tí wọn náà wò pé nígbà tó wá bẹ̀rẹ̀ sí sórí sí lùsí sáwọn anẹ́bí yòókù wípé ẹ̀wọ̀n náà anẹ́bí yìí ṣe wọ́n lé àwọn alọ́ wí kíní kẹta anẹ́bí yìí sá ọ̀dẹ́ńdẹ́ o ọ̀ gbọ́dọ̀ wí o tọ́lá anẹ́bí ọlọ́wọ́ bá ní. so nípa bẹ́ẹ̀ níbo la ti lọ òun ní kí gbogbo gbà alẹ́ kó dàbò níyàwó ọgọ́ ẹ̀dẹ́ kọ́sẹ̀ sọ fáwọn ẹni tó ti lọ sájà ní sọ̀sọ́lá ìrùnàdínláì sùláìmọ́nù alẹ́ sọ̀lá ojú ti gbogbo ìyàwó ọgọ́rùn-ún kò lè yí ká wọn jọ́sìn tí bá ń lo àlejò ló ó sì ló jẹ náà lòun ló jẹ kí ni ọjẹ ọlọkẹtọ àwọn afẹ lẹkọọ sọfẹ àdágọlò ó là yà orí yà àlùfà kàwé ṣe wọtẹ lífà so àlùfà tọkì nfọ tọtọkì ṣé ọ máa jẹ lójoojúmọ́ àgbo one thousand ẹyọ kẹkẹ ò lè dá jẹ náà torí àwa là ń gbádùn láyé báyìí ọwọ́ àlọ́ bá gbó ẹgbẹ̀rún ọlọ́jẹ ẹyọ kẹkẹ ò lè parí ọ á sọ nǹkan ẹni ń pa rẹ gbọ́n ọba padà jẹ tán a gbọ́dọ̀ gba sọ̀rọ̀ mí yàtọ̀ sí bó ṣe wà kó tó bẹ̀rẹ̀ sí jágbe a máa sọ nǹkan mí pé nǹkan báyìí ti padà fẹlẹ̀ sẹ́ni pé kí ni ọjà gbòdì nìkan kódà kọjá gbò kékeré nínú àgbò ìgbà tí wọn wà láyé ojú bí ọ wọn tẹlẹ bá sọ alifa tọọkì nfa ọfà tọọkì àbọ wa ọmọ àwọn bìlà sílẹ̀gbẹ̀ o sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ bí yẹn bá dé tí bá ti ju bí méjì lọ bí wọn kó ti yẹn dé kẹsí sálẹ̀ wọn abọ́ sásìkò òjò yẹn dé o ní alásọmọ́fìlà ni ọ wá tó jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ fáwọn ẹni tí wọ́n ti ṣe wù làwọn tí wọ́n ń dérú rẹ̀ gbogbo àwọn ẹni títí wò wọ́n wò wọ́n fẹ́ wèrè lé ìgbésẹ̀ ṣe wù lọ́lọ́pàá wọ́n bá jẹ́ pé ìwòsàn yẹn kọ́ mọ̀ wípé òun síwìn ní báyìí. ẹ̀yìn pé olè dé fìlà bíi mẹ́ta yóò dé gọ́ọ̀bì yóò dé bẹ́sígọ́ yóò dàbí ti ajá yóò tún mú akẹ́tẹ̀ yóò sì dé sí ẹ̀rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí ìtọ́pọ̀lọpọ̀ bá sì pé tí wọ́n bá jọ orí bàjẹ́ náà èyí tó súnmọ́ ẹni ó gbé eléyìí rọlọ́ pa kọ́kẹ́lẹ́ ṣé òòlù wéré ni àwọn èèyàn máa gẹ́ẹ̀tì pé wéré ni kódà bí yẹn bí múra nìyá yẹn ọba jẹ́ fìlà bí ọ̀hún yàtọ̀ sí ibà àwọn ọmọ ìkàtí máa ń láwọn ọdẹ wọn á di funfun ẹlẹ́ níbẹ̀ ní ọ̀dàmù tètè wọ́n di funfun sálẹ̀ wọ́n á mú pupa wọ́n á di ilé funfun ní ọwọ́ ara máa rìn bí yẹn bí túbú yẹn tó fi dúdú lé orí funfun ni wọ́n á tẹ̀ ní pupa lé tó bá jáde èyí súnmọ́ jù ní táwọn ọmọ òní padà fẹ́ bọ́ọ̀lù kàtí kẹ̀kẹ́ náà ẹ rí wọn àti lórí ní ojú sọ bẹ́ẹ̀ ẹgbẹ ẹgbẹ nọ́mbà wọn wò náà ẹgbẹ ẹkẹ ní kí wọn padà sílé tó nípa bẹ ẹ dákun ìgbádùn wo lọ wà láyé ní ìdìbò yìí ẹni tó mọ sọjọjọ ojú tó lówó tọkọlé fúlàní yàrá tó wá kéré jù nù yàrá rẹ kò kúnnú rẹ nígbà tó fẹ́ sùn rẹ kò kúnnú ẹ báyìí ọfà sọgbéra rẹ báyìí bóyá lọkàlà ìdìbò gbogbo yàrá yìí ìgbádùn wọn kùdé yẹn sọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ takọ́lùkù lẹ́ni nẹ̀ka faru láyé gbòòrò nẹ̀k májèkọ́ kó tẹ̀jẹ́ bá ìyípo àwọn aláìní gbàgbọ́ tí wọ́n ń gbádùn tí wọ́n ń ṣèyàn tọ́ mi bẹ́ẹ̀lá dénìlò tí wọ́n tí wọ́n ń ṣèyàn bọ̀tà ń kọ̀lé ló ń ìgbádùn díẹ̀ ni ẹ̀rí wọn wulẹ̀ gbádùn ni wọ́n padà ìgbádùn kékeré yẹn ibùgbé wọn òun náà ní jahannam tàbí ìsàlùmí ha jẹ́ kí wọ́n wá sọ pé jahannamu ní lẹ́yìn ó burú níbi tó yẹ kéèyàn padà padà gbárọ̀ sí. ẹ̀rí wọ́n ní àyà yìí wọ́n dàbí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé mọ̀ ìjádìlú fi àyà ti ńlá ìlànà ní ìdẹ́ká faru ọ̀sẹ̀ ní ọ̀ma jiyẹ àyà ọlọ́run àfàwọn aláìní gbàgbọ́ ọlọ́run wá sọ fáàn nẹ́bí yìí pé ọ̀la ayá fọwọ́rùn kàtà fọ́ọ̀lùbọ̀ ọ̀hún tẹ́lifílà torí bẹ́ẹ̀ bí wọ́n má jẹ gbogbo tàn jẹba ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run nínú lẹ́sìn ẹ̀ fẹ́ràn ní alọ́lọ́yìn lè kẹ́tùmá láyọ̀ fún lè fún un àwọn ẹni tó ń dàdà parọ́ mọ́lọ́wọ́ bá wọn ò ní jèrè bọ̀dá òun fi dùnìyà ìgbádùn kékeré ni wọ́n rí láyé tó ń bá yìí láyé náà máa rí jẹ́ ọ̀hún ọlọ́run ní ọ̀dọ̀ wa ni mo padà sọ sí wọ́n wà tó mọ́ lòdì ìfowópamọ́ àdábà ṣẹ̀dídà lẹ́yìn náà ìyà tó le á fi àyẹ̀ jẹ́wọ́ bí máa kàánú yẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú àìní ìgbàgbọ́ tí wọ́n ṣe. ọlọ́run tún sọ nínú ayé àbí ọlọ́run tún mọ sí òun kan ní ìlà ọlọ́run tún fẹ́ràn àwọn aláìní ìgbàgbọ́ akẹ́ fún wọn nígbàdùn díẹ̀ tó mọ̀ nà sọ̀rọ̀ ìlà àdáni gẹ̀rẹ́ẹ̀lì àwọn afárá ni wọ́n lọ síbi ìyá tó kí ìyá tó lé gbogbogbò ọlọ́run tún sọ nínú ayé àbí ọlọ́run tún sọ mọ́ lọ́wọ́ lára kí wọ́n ti yọ̀tọ̀ mi díẹ̀ fásitì díẹ̀ ni. ẹ ọlọ́run tó sọ nù ayé àbí ọlọ́run ní àfàmọ́ wáhádì náà wò wáhádì alhassan náà ń fàwọ́ wà láàfin. sẹ́ńtà sọ̀rọ̀káwá ní òsàn dáadáa fún tí ó ti pàdé rẹ̀ sọ́jọ́ra wọn. kàmọ́ mọ́ta náà wò mọ́ta wọn ní hayati bí ẹni tá kẹ fún látò ayé lásẹ̀ gbọ́ súnmọ́ wo ayé ọmọ ẹ̀yà wọ́n ti mìíràn lọ́mọ́ ìtọ̀rí rẹ̀ tó jókòó dàlùkẹ́ àwọn àwọn ẹni tá a mú lọ báyà táàmù wọnú yà lọ wọn ní òun lọ fà nígbà tó lọ́wọ́ bá ń sọ ìṣesí àwọn kèfèrí láyé ọ̀sọ̀ mi tí wọ́n padà sí nínú rẹ̀ ọlọ́wọ́ sọ pé làkínní lẹ́bí rẹ̀ takọ́ rọ́bà hàn. لكن الذين اتقوا ربهم لهم جنات فيها خالدين من عند الله ọlọ́run wá ní àbáwọn ẹni tí wọ́n bá páyà ọlọ́wọ́ ọba tó ṣe pé sí rẹ̀ òun ni wọ́n ń ṣe má ṣe rẹ̀ wọ́n ń pa á sí àwọn yẹn àlùjànnà máa jẹ́ tí wọ́n tó ṣe pé tajẹ́ ní ìmí ń dá sí alẹ́ àdìhàrò tó tó wọn máa sàn nínú rẹ̀ ìrẹ́ oríṣi nǹkan mímu tá sọ fún wa lẹ́ẹ̀kan bí oyin bí wàrà bí ọtí bí omi tí ó rú pọ̀ ẹ̀rí kọ́ọ̀lì jìnnà fi ha wọ́n wá máa gbé bẹ́ẹ̀ lọ gbére nínú ojú táyé kan tó nìyẹn. àlùjẹ́nà náà ní jannatu adini wà kíni súnmọ́ rẹ̀ òun náà ní ọgbà àtẹ̀rà tó ṣe pé mẹ́lẹ̀ yóò dùn ó tí ò ní kù. kódà bí yẹn lọ sí hajj. tọ́ba ní kàdàmọ́sì nínú ìwé ẹ̀rí náà rẹ̀ kí ni ẹni máa ń pè wọ́n ti wọ́n fi gbà yẹn lálejò kí ló dé ẹ̀ ha ibi tí wọ́n ti gbà á sí tó hòtẹ́ẹ̀lì tí ó dé ẹ̀ tó bá ní òun là ń pè ní kàdàmọ́ ẹ̀ ó fi yí pé ìbádòde yẹn ọkàn láwọn hòtẹ́ẹ̀lì rẹ̀ ojú ti rọ́ọ̀mù. kìí ṣe jẹnẹtọ àdì mọlẹ tí gbàdá wa fi kó láti sòdá lọ sí sàwọn ìdí àgbà nígbà tó àsìkò wa tó pé báyìí ọ̀rọ̀ àgbà wa tàbí wọ́n wọ́n dàgbà bá lò kó báyìí wọ́n kẹ̀kọ́ ẹrù lè dá tàbí ọ̀gbìn lábá àwọn ẹ̀ kò sí kíláàmù bíi tọ̀dọ̀ ti yà á sì mọ́sà mọ́sà mọ́sà tẹ̀fà ló lọ́kùn dẹ́ mọ́sà tẹ̀fà ló kù dẹ́ ẹ̀ ìdáhàtúsọ̀lá àhíyá ẹ̀. àsìkò dàdàmọ́ tẹ̀lé ti sẹ́kí lóko tó tún ṣe ń bẹ̀rẹ̀ gbogbo àtọ́jú àtìgbà òtí tó wọ́n kàn á gbé bá jẹ gbogbo ẹrù ẹ̀ mọ́ wọ̀ dáadáa ni tòró súnmọ́ kó ti pẹ́ lómi oṣù sọ̀kalẹ̀ rẹ̀ ṣùgbọ́n àlùjẹ́ndẹ̀ ò ní bẹ́ẹ̀ àwọn tó bá bẹ̀rù ẹlẹ́dàá wọn wọ́n á ní àlùjẹ́ndẹ̀ tó dọ̀ máa sàn lábẹ́rẹ̀ kọ́ọ̀lìdì náà sí ha wọ́n á gbére sínú ẹ̀ lọ́sùn làwọn mẹ́rin ẹ̀ ń bẹ̀rẹ̀ la nùsùlù òun náà ní nǹkan nǹkan gbàlejò ọwọ́ gbàtàlejò kọ́kọ́ dé sọ́dọ̀ rẹ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ lọ́ọ́ gbé wa lọ́ọ́ gbé ní lóṣòlù gbàlejò àkọ́kọ́ lóṣòlù mìíràn ìdíláì ìyẹn ni pé ìgbàlejò yẹn ọ̀dọ̀ ọlọ́run náà ni ó tún ti wá bẹ́ẹ̀ ni ó tún ti máa yọ wípé òní jẹ́ kékeré o bá wí fi tálákà wá lórí kìí jọ́ lálejò. mo lè máa lọ ra pepsi fún ọ bóyá múrí márùn àbí one fifty. kéèyàn bá lọ sírú láyé bíbá yìí lọ́wọ́ nílá ìlúmọ́sálù àlá. àpẹẹrẹ tó ga ó tún bẹ kọ́lọ́ ọba subhanahu wa ta'ala. àlejò ọlọ́run lẹ́nu tó bá ti wà lójẹ́ náà. ìkòlè yẹn máa lágbára kódà láyé bí báyìí tó lọ bẹ́ẹ̀ ni tí ó tún gbé pẹ́ẹ́lí ju àwa tí a fi bẹ̀ yẹn lọ wọ́n lè lọ gbé kinní oníkórè bìtì yẹn tí kinní wà nù rẹ̀ àwọn èso tó kọ́ wà nù rẹ̀ àwọn èso tó ibi tó mú lọ́wọ́ ó lè máa gbé mẹ́ tó a máa ṣe díẹ̀ díẹ̀ fọ́n sẹ́ni sọ̀rọ̀ lọ́wọ́ òbí lè máa tọ́ gbọ́ tó jẹ́ tó ti tẹ̀lé àjò tẹ́lẹ̀. ìpele nígbà tá a ti wá rí pé pé tàyè ṣe rí nìyẹn wọlé ńlá ìlú mọ́tò lè ṣàwẹ̀dà. àpẹẹrẹ tó ga jùlọ ń bẹ fọlọ ọba sùhánù kò tàn án ẹni kó tún di méjì lóso lára mìíràn ìdíláàyè ọlọ́run fi tira rẹ̀ pé sàwọn bá mìíràn ìdíláàyè bí ń pé ẹsẹ̀ yẹn ò ní kéré alóde ni ẹnìkan bá tún lọ gómìnà nígbà yà ẹnìkan bá tún lọ nígbà yà ẹnìkan bá ní ọ̀rẹ́ bóun ni àkàtà fẹ́ ìkòní àlejò yóò jẹ́ wá fẹ́ lágbára yóò bẹ̀rẹ̀ sọ kó ti tó. láyé bìí àpẹẹrẹ tó ga jùlọ ní fọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ìkòní àlejò yóò ọ̀dọ̀ ọlọ́run ni ó ti wá torí pé wa ma indallahi khairun lil abrar torí pé mo ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ó lóore fáwọn ẹni tó ṣe rere ibi ti jẹ̀rí wọ́n bẹ̀ gbà látọ̀dọ̀ àbí dáadáa wọ́n ní máa ń sọ báyìí pé. kò sí ẹnìkan tí ó ní gbàgbọ́ lódodo àfi kí kú ó lóore fún. kó yá gèbèrè yẹn kò sí gèbèrè ikú máa lóore fún bẹ́ẹ̀. ṣé ṣé falafala wọ́n sì wá padà kú ẹ̀rọ sí falafala rẹ̀ tó ẹ̀ẹ́ wọ́n lẹ́nu tí ọba wa gbà mí tí ọba gbà mí lódodo pé sùhàbà ẹ wo àbẹ̀ ìsákàyà àwọn sùhàbà ọwọ́ àǹtòsí. <laughs> tọ́ àwọn yẹn nìyí láti ní àwọn ni wọ́n mọ̀ yẹ ká tẹ̀lé wọn. ẹ̀dẹ̀ àyàṣu àtẹ̀wé yẹn ó bá ní sọ̀tàlá ló tàbọ̀ ní nígbà tí àyà ń sọ̀kalẹ̀ oríṣi àlàyé ló ti fi fún wọn lákàyè ti wá fún ẹ wo tá a fà fẹ́ lọ́gbọ́n fàyè kò sí onígbàgbọ́ òdodo kan àfi kíkú lóore fún kúkú ló lóore fún kò sí kébèrè bẹ́ẹ̀ kóhun náà kú ló lóore fún ọdún sùn àfàwà ni ẹni tí ọba gbọ́rọ̀ mi yẹn lódodo yóò rí pé kò sẹ́ni tí ò lóore fún ó lóore fún nígbàgbọ́ òdodo lóore fún ṣùgbọ́n lọ́hùn sọ pé ọmọ àyíǹdà lọ́hìn káyọ̀ ìlẹ̀ àgbà. Ntọ́ á wà lọ́dọ̀ ọlọ́run báwọn ẹni tí wọ́n jẹ́ nire áà ọ̀tọ̀ lórí ìkùnrin. Ìyẹn ni pé tọ́ba yẹn pé kújọ pàwákọ̀ láàgbá ìkúyàjẹ̀ sí lọ. Àlẹ́ tí kẹ́sì sẹ́yìn náà máa ń wí ẹ̀rì fún mòmìnir ẹ̀rì fún kí ni ọ fún kéfì ìkúyàjẹ̀ sí lọ. Sẹ́ẹ̀dì fìtínẹ̀ ó ti fi kú báyìí. Ó bẹ́ẹ̀ fún mòmìnir ó bẹ́ẹ̀ fún kéfì ṣùgbọ́n tó tó á wà fún mòmìnir lọ́dọ̀ ọlọ́wọ́ bá sùpánù ọ̀tàlá ó tún lóore jù yẹn lọ fún ọjọ́ ra wà ní kèfé ẹmọ bí rọrọ kèfé ní kúsókù mùsùlùmí kúsókù pẹkùjọra wà ní ikú náà lásàjọ ìwọ táwọn mùsùlùmí tó kúsókù ó tún rí ọ̀tọ̀ lórí àwọn eléyìí ó kú ọ báyìí iná wọn lọ wọn pẹ̀lú kú wọn àwọn mùsùlùmí ó kú ọ báyìí àwọn lọ wọn jẹ́ ní ọ̀nà wọn báyìí aláwa ni wàlá yà sábà nàlẹ́dí rẹ̀ káfáró anáma lómọlé làwọn kàìró lè àǹfọ̀sì hìm. sínú rẹ̀ náà lọ́wọ́ ọlọ́wọ́n bá ní àwọn aláìní gbàgbọ́ kí wọ́n má lérò wípé anáma lómọlé làwọn kàìró lè àǹfọ̀sì hìm. ìlọ́lára tá à ń ṣe fáwọn. kọ́ wá lérò pé dáadáa ni o tó bá lérò pé dáadáa ni o ẹ o gbúrú màrà níbi tún bẹ láyé níbi ẹ lò bí ìtòkè fẹ máa sọ òdodo ẹ sísì jù. gbogbo àwọn tó bá yà láìní gbàgbọ́ àtàwọn míì náà wọ́n á lè pẹ́ láyé wọ́n làwọn lè lo wọ́n lè lo one fifty láyé. ìdẹ̀ra wọn sì tún wá lè pẹ́ pẹ́pẹ́pẹ́ ní ìgbádùn ayé ọlọ́wọ́n bá ní aláwọ̀ aláìní gbàgbọ́ kí wọ́n má lérò wípé ìlọ́lára tá à ń ṣe fáwọn yẹn ló lóore fáwọn ọlọ́wọ́n ní ìnáwó ọdúnmọ́lẹ̀ láhùn níyà sí dájú ìsìnà aláwọ̀ là ń ṣe ìlọ́lára fún wọn kẹsẹ̀ wọn tún lè fi pọ̀ sí i ní wọn làwọn àdáàbò fún ẹ ìyàtí máa ń yẹpẹrẹ ní máa jẹ́ tiwọn aláwọ̀ sọ pé wà ní nàbí áhìlì kìtàbì àmọ́ yóò fi تعلموا يؤمنوا بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب. آي آي àtẹ̀yí tó tẹ̀lé tó fi parí ọfẹ́ sọ ìṣesí apá kan wọn bàtàtà bíyà àti ládàá ti ń bẹ fún wọn. ọlọ́wọ́n bá fẹ́ múrò wá nípa àwọn ikọ̀ kan nínú àwọn bàtàtà bíyà ní àwọn júù àwọn tó gbéra wọn ànàbì Musa táǹpẹ́ wọn ní Yahudi alayhi salatu wa salam àtàwọn ọ̀nà sọ́rọ́ àwọn tó kẹra wọn lọ́mọlẹ́yìn ànábì Ìsá alayhi salatu wa salam tí wọ́n ń pè ní jésù ìyàwó ọkùnrin yó. ọlọ́run fẹ́ múra wá nípa apá kan wọn pé wọ́n nígbàgbọ́ sọ́lọ́wọ́n ọba nígbàgbọ́ tòótọ́ ìgbàgbọ́ tòótọ́ yìí kò sí bó ṣe hàn wọ́n tún nígbàgbọ́ sí ohun tí wọ́n sọ kalẹ̀ fáànẹ́lì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ohun tí wọ́n wà lórí ẹ̀ nínú ìnígbàgbọ́ táwọn tíra tó ti ṣáájú àti pé wọn a tún máa páyọ̀ ọlọ́run ọba wọn ń tẹ̀lé tọ́lọ́run ọba wọn bára lẹ̀ fọ́lọ́run ọba àwọn ẹni tàwí ìròyìn tó wá nípa pàǹdẹ̀bì ń bọ̀ òun èéfì pamọ́ sáwọn èèyàn àti ìròyìn ìjọ rẹ̀ ọlọ́run fẹ́ ròyìn yí fáwọn ẹni ẹ̀sà ni wọ́n wọn bá jẹ́ Yẹhudi wọn bá jẹ́ Nasara ọlọ́run ọba sọ pé wà inna min ahli al-kitabi laman yu'minu billahi wa ma. ọlọ́run ọba ní àlọ́ wà nú àwọn bàkàtà bíyà àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba àti ohun tí wọ́n sọ kalẹ̀ fẹ́yìn mùsùlùmí ní sí al-Qur'an wọ́n tún wá nígbàgbọ́ sí ohun tí wọ́n sọ kalẹ̀ fáwọn náà nínú àtàwòrán àti báíbùlù káṣírin náà lè láàyè lẹ́yìn tó ṣe pé wọ́n ń pààyà ọlọ́run ọba láyà ṣàrúnà. wọ́n èyí sì járọ̀ ayé ọlọ́run ọba pẹ̀lú dúkìá díẹ̀ ìyẹn ni pé ìròyìn ànábì tó wà nínú tírà wọn wọ́n fi pamọ́ ìròyìn gbígbé dìde rẹ̀ ìròyìn ìjọ rẹ̀ wèé fi pamọ́ ọlọ́run ló rúfẹ́ àwọn ẹni yẹn. ọlọ́run ní sẹ́ra àwọn ẹni yẹn ládàá ó bẹ fún wọn lọ́dọ̀ ẹlẹ́dàá wọn. ọlọ́run ọba nì ọba tó yára nísìnyí sẹ́ni ẹlòmíì lè wòye pé máa ti pọ̀ tó yìí ẹ̀jọ́ ọba fi kàn ní ọ̀nà ọ̀nà á jẹ́ máa bá tèmi lọ ojú kàtẹ́ ńlọ tẹ̀ ló fi wò ó gbogbo owó gbogbo tó kà yín tán orí bẹ́ẹ̀ ń sàríhùn lè ṣèṣáàbì lọ́lọ́run ọlọ́run yára ní ìsìnrúnṣẹ́ ẹ gbogbo àwọn àwàlẹ́ẹ̀lì wọn àkèrè ìgbà fi pọ̀tọ́ yẹn nígbà láwọn kẹfẹ́ wọn kà wá ábá ònàlẹ́ àwàlúùn ọ̀fẹ́ wa gbà wá rè nígbà tó a tó sọ̀tàn wá lọ pé tá bá wá gbó àdìbẹ́ àwọn abáwọn lọlẹ awọlọ Ọlọ́run ti ìlú àdébí lọ pé kó ní ìnẹlẹ awọlẹ ìdẹwà lẹ àkìrí láwàjú ọ̀rọ̀ lẹ ìlànà kọfí yàwó mímà ló. sọ fún ọ má jẹ obìnrin jálẹ sọ pé gbogbo àwọn ẹni tó ti ń dé láti jọ yìí àtàwọn tí ó tún máa dé báwa náà bá tún lọ àbá àtúrí one million years kódà kọjá one billion years ẹ pé tó tẹ̀ ní rẹ́tí àwọn agẹmọ́ lámàjì mú ẹrú rẹ gbogbo wa máa kó ọjọ́ ní ìlànà ìkan tìyẹ́wò lè máa lò lákòókò ìjọta mọ̀ ẹ́ lásìkò ní bá tó tó fẹ́ẹ́ fẹ́ ọ̀bọ̀ máa jẹ́ àpọ̀ tó yẹ sàrí òun lè fi sáàbì lọ́lọ́ àlejò ìwọ̀n wọn máa bá tóun ló jẹ́ ẹnìkan ló wọn mọ̀jọ bí náà lágbára ìjọba nàìjíríà ọ̀ka bá fi tó nàìjíríà nìkan ní ni ọlọ́run ẹ̀yọ̀ kẹsì ló yá gbogbo wáyé yọ wàá yọ yẹ jù sọ̀rọ̀ wà láyé tọpọlọ ni ó jò yí ẹ lọ. wọ́n ní ọlọ́wọ́n bá tún ti sọ́nu àyà mi ike àlẹ́dínlá dẹ́gbẹ́ fún mi kìí dábàá mi fàbílì híhùn bì í yọ mí lọ àwọn tá a fún ní tíra ṣáájú ṣáájú ànẹ́bí wọ́n nígbàgbọ́ sí fàyídá yóò fi láàlẹ̀ yìí mùkọ́lù àmàlẹ́bẹ̀ tábà wá ń ka alukọ̀hánì fún wọn làwọn gbàgbọ́ nínú àwọn olùhàkùnmí rọ̀bì náà wọ́n bá wá sọ yìí pé òdodo lọ́dọ̀ ẹlẹ́dàá wa iná ẹkún náà ní nkàbílì hí mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú ṣáájú rẹ̀ àwa ti ju ọjọ́ tẹ́lẹ̀ tọ́lọ́ ọlọ́run ní sẹ́ra àwọn ènìyàn yòó táwọn ajá ọ̀hún mọ̀rọ̀ ọ̀fẹ́ níbí máa ń sọ bàrù ó ṣòro láda àwọn méjì ní ọjà wọ́n gbà láda gbà nẹ́bí wọ́n gbà gbọ́ wọ́n tún gbà nẹ́bí wa gbọ́ pẹ̀lú sùúrù tí wọ́n sì torí sùúrù ni o ọlọ́run tún sọ nù áyà mi ike alẹ́dínà àtẹ̀dẹ̀ ọkùnrin kìí dáhùn ẹ̀yẹ̀ tìlú náà wọ́n hakọ́sí lára wá sí i ọlọ́run láwọn ẹ̀dá fúntìlá tí wọ́n ń ka nípa apá kíkà wọ́n lò dáadáa ọlọ́run láwọn ẹ̀yẹ̀ ni wọ́n gbàgbọ́ ọlọ́run tó sọ nù áyà mi ọlọ́run wọ̀mí kọ́mi musa ummatu yahduna bil haqqi wa bihi ya'dilun ọlọ́run lọ́wọ́ àti ìjọ musa àwọn ìjọ sọ tí wọ́n mọ̀nà pẹ̀lú òtítọ́ wọ́n sì tún ṣe dọ́gba ọlọ́run tó sọ nù áyà mi ọlọ́run lẹ́sùn sàwá wọn ò rí bákan náà min ahlil kitaabi nínú àwọn tó ní tírà ummatun qa'ima àwọn kan bẹ kọ́ dúró déédéé yatluna ayati llahi ana al-layli wa hum yasjudun wọ́n ń káyọ̀ ọlọ́wọ́ ọba láàrin gbogbo òru wọ́n ti ń forí balẹ̀ fọlọ́ ọlọ́run tó sọ́nù ayé àní ọlọ́run tó gbélé àmínú bìí àwòlá tó mìínú ẹni gbàgbọ́ sí abẹ́ ẹ̀dẹ́ ẹni gbàgbọ́ sí ìnàlẹ́dínà ó tó láyé màmí nǹkan nílé àwọn ẹni tí wọ́n fún nímọ̀ ṣáájú ṣáájú ànábì ìdá yóò ti la alẹ́ yìí ìwúyà fẹ́ rúdó nàlẹ́ àzùkọ́ni sojada tọ́ọ̀rẹ́ kíni ka alùpàánì fún ọ yàtì rúdó nàlẹ́ àzùkọ́ni sojada wọ́n sì tójú bọ̀lẹ̀ fọlọ́ ọ̀yẹ̀ kúló lọ́wọ́ àti ọ̀pẹ̀ subhana rọ́bì náà mímọ̀ wọn lọ́wọ́ mẹ́lẹ́dá wa nǹkan náà wàhùn rọ́bì náà lámà fọ́ọ̀rọ̀ la bàbá mi káwà ní ẹlẹ́dá wa á rí bẹ́ẹ̀. ويسجدون للأذقان يبكون ويزيدهم خشوعا àwọn yẹn ni àní wàá paku tí wọn wù ú lẹ tí wọn bù sẹkùn gbàdàdà ìpayàwọ wa lè ẹ ráwọn ọ̀rọ̀ yìí á rí i lọ́dọ̀ àwọn yahood ní àwọn júù ṣùgbọ́n dàrẹ burúkú gbà làwọn yahood láti nkọlẹ là tí wọn fẹ́ kó gbàdébì musa gbọ àwọn tó gbàdébì muhammadu gbọ ó kéré nínú àwọn jù táwọn fèsì sí àwọn yẹwù ní òun káwọn pa ànẹ́bí ọlọ́run àwọn wulẹ̀ fẹ́ kára fọ̀rọ̀ gùn gẹ́gẹ́ ọ̀rọ̀ pa àmà pa ànẹ́bí jẹ́ hàn kì ti bẹ́ẹ̀ káwọn ti kí ni o tí wọ́n pa ànẹ́bí ọlọ́run ẹ̀hàn fún bẹ́ẹ̀ wọ́n ti gbìdánwò láti pa ànẹ́bí Ìsá alayhi salatu wọ́n pa ànẹ́bí Yahya wọ́n pa Zakari ìyá wọ́n ti pa àwọn ànẹ́bí ọlọ́run ọba lọ tó yẹ kí wọ́n gba nẹ́bí musa gbọ́ wọ́n tún gba nẹ́bí wa gbọ́ wọ́n ní kódà tá bá fẹ́ ká wọn báyà wọ́n tún mẹ́wàá láàbìlà ẹ̀ láwọn ọkùnrin yóò ti mo ní ẹlẹ́ni máa ń rí àpẹẹrẹ sí ẹ̀rọ lómi tó máa ṣe nígbà tí ó ti jókòó nígbà tó jókòó ó ti wá dúró nígbà tó wá dúró ẹ ti máa wọ́n yẹn ẹ ti máa wọ́n ẹ ti di sáwọn ọmọ ọgbà fáwọn kírun látọ̀dọ̀ wọn ó fẹ́ bẹ́ẹ̀ ní àwọn ọkùnrin yóò sí láàrin àwọn ọkùnrin yóò sí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn sábà máa ń mọ̀nà òtítọ́ sì máa ń wù wọ́n láti lò tíyẹn bá ti rí ìsàlàyé fún wọn dáadáa kọ́lọ́n bá sì fẹsẹ̀ ní ẹlẹ́dìí mọ̀nà. wọ́n ní bọ́lá òsì sọ wípé làtàjì dáná aṣá dáná ti adáwà tàlẹ́ lẹ́bí na ámọ́nú yẹ̀húdà wọ́n lẹ́bí na aṣọ́ọ̀kú kọ́lọ́n láwọn ẹni tí wọ́n máa bá àwọn onígbàgbọ́ òdodo sọ tájú àwọn yẹ̀húdì lẹ́yìn náà làwọn ọ̀sẹ̀ bọ̀ àlùmọ́sítò àkọsọ tí wọ́n ti yẹn kí ni àǹfààní tó wà kẹfọ́ kò sí ohun tí wọ́n ju wú lọ ju wíkí ẹ ti rẹ̀ yọ̀wúrò kẹ times o five hundred àwọn òní kírun àti níjẹ̀ sí mbẹ́ wọ́n ti mọ̀ pé bí wọ́n ké wájú ìta kò sí déédéé rẹ̀. pẹ́sẹ́ ẹni tí ó bonígbàgbọ́ tí ń bonígbàgbọ́ òdodo sọ dájú àwọn Yahudi àwọn Júù ẹ wò ní ẹ̀fọ́ wọn lọ́dọ̀ wa bíbẹ̀ àfẹsí máa ń ṣe bí wọn nìkan ló wọn lẹ́ni ilẹ̀ àṣírà bu àtàwọn ọ̀sẹ̀ bọ̀ wọ́n hì tì onígbà gbòdòdò táwọn owó fi à kékeré kan má dègé ní eré àti sàwádà mi kẹ́ ẹ dàbí àwọn ni wọn lẹ́tẹ̀ jìdá ní akọ́rọ́bà wọn mọ̀ wá dáadáa lẹ́lẹ́bí ilẹ̀ àmọ́ ọdún ẹ wà ara wọn tí wọn tí wọn máa nífẹ̀ẹ́ àwọn onígbàgbọ́ dodo alẹ́bí náà kọlu iná ẹ̀ sọ̀rọ̀ òun làwọn tó ń pè àwọn kọlu kódà tí ìwà ìpè jẹrẹ alẹ wọn bá wọn sọ̀rọ̀ wọn fẹ́ máa ń bẹ wọn fẹ́ sí ọlọpọlọpọ gbà ẹ Ọlọ́run tẹ́lẹ̀ ń pè ẹ àdúgbò mi náà gbé sọlọ bá dọ̀rọ̀ bá máa gbọ́ aláàjì ẹ aláàjì mi pásítọ̀ wa náà ni ẹ wà o pọ mẹ́jọ ṣe bẹ́ẹ̀ o ọba tó fẹ́ẹ́ ṣẹlẹ̀ ọba tó fẹ́ẹ́ parí ìjà tó àwọn ẹni Ọlọ́run méjì àwọn pásítọ̀ wa àwọn aláàjì wa àwa o bàbá má jẹ́ kí ní ìpapọ̀ mọ́ báyìí. tó lọ́pọ̀lọpọ̀ gbà ní àwọn náà máa náwó ọ̀fẹ́. tí wọ́n náà ẹ̀kẹ́ náà mi ẹ̀yìn pè mí ẹ̀yìn pè mí Ibrahim àwọn pè mí kíló Abraham. àwọn ń pè ní Jacob ẹ̀yìn pè ní Yakubu àwọn ń pè ní Joseph ẹ̀yìn pè ní Yusuf ẹ̀yin pé Sulaiman wà ń pè Solomon. sísọ́lì ò ní sólò tí wọ́n pè náà àgbẹ̀ sólò lẹ́wà sólò sólò sólò sólò ò tẹ̀sí sólò ni sólò sọ́ọ̀lì. wọ́n sá máa fẹ́ kó ṣe wípé kásájọba kódà tí yẹn bá fẹ́ yí àgẹ̀ gbogbo ọ̀dẹ́ ló máa pín kiri ẹ máa pín kiri yá aládùúgbò tó ń bi ìpàdé lálọ́ọ̀dù rẹ wọ́n wá gbọ́ ẹ àwọn ẹni ọlọ́run kí wọ́n tún máa bá a sọ fún ẹ̀fọ́n máa jalè àfàsọ wa àti àwọn ìbọ̀mù wa lẹ ah, kí ló dé kí ló yẹ ọ̀pá pọ̀ so lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọkùnrin yóò sábà máa ń gba ti àwọn onígbàgbọ́ òdodo kódà ọba ta tí wọn bá bá ní ìlà yìí yọ ọ́ dẹ̀ sì tún máa gbà tiẹ̀ bàbá kẹtì wò sùn nígbà tá a fi bàbá bá pákó ẹtẹrẹ tí ọ̀rẹ́ yìí àbó ni hmm, mo máa ń gbádùn lẹ́tọ́ àlàjì dáadáa torí tó bá yẹ pé lọ́dọ̀ wa nínú àwọn ajẹ́bí tó fà ní ewu. sọ́dọ̀ kò sí gbogbo wàhálà tí ó lè ṣe pa wa o wọ́n ti gbọ́ pé kí ní kàwá yọ sáré ni ẹ̀ ká ti gbé báyìí kí ní kàwá ẹ̀ báyà kàn wọ́n láwùjọ sí ìtọ́kàn. ẹ ọ̀pẹ́ àwọn èèyàn bíi ẹyin èyí tó fẹ́ fi gbákejì ààrẹ wá jèlò. tọ́dé tọ́dé bákàrí ẹ rí pé lè ní àwọn tọ̀hún yẹn kẹ́ ọ́fẹ́ lè máa ti pè fún pé pásọ yẹ̀yẹ́ wò lélẹ́yìn òun ló tẹ̀lé ní kò sí sóoru yóò kò sí kéré sí kò sí kẹ̀kẹ́ gbogbo àwọn ọ̀dẹ́rẹ́ ló sọ̀rọ̀ sí àwọn wàá ká wèrè lélẹ́yìn tí wíwí ó ní bí àwọn ajẹ́rìí tó fà yìí náà ní ìṣòro ìmọ̀ gbádùn lẹ́jọ́ kódà ìjọ jímọ̀ òun ó tètè dé tí wọ́n fi wá gbọ́ wà sí ìjọba ìwà kírun ẹ̀mí mùsùlùmí ni tẹ́lẹ̀ bàbá. so nípa bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tó ń pera àwọn kan ni yóò yàn ó sábà máa ń fi jẹ́ ẹ̀ka àwọn onígbàgbọ́ ló fi pé àwọn làákà bá ń rí tí wọ́n bá ń di mùsùlùmí ẹ wò yàtọ̀ lẹ́nu jọ́ mẹ́ta tó ní ní sọ́ọ̀tì ó sì lóhùn kó àwọn ọmọ ìjọ ní lọ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ lórí ìjọ tó sì di mùsùlùmí ọlọ́wọ́ bá wá ń sọ̀rọ̀ yẹn lọ nípa àwọn yẹn máa kọ́ jẹ́ mi ń alẹ́ kọ́ níbi nà fi hà. الله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الله نور بها وين بها وقبل النبي وقبل wọ́n sì tún gbọ́ nínú tírà tànẹ́bí wọn mú wá nípa nẹ́bí wa muhammadu ń bọ̀ kí wọ́n sì gbé ojú bẹ lọ́wọ́ wọn jù ú lẹ̀ kí wọ́n sì tànẹ́bí wọ́n tún wá dá àwọn ènìyàn wọ́n máa sọ pé ó ti kiri ó bá sàṣẹ̀ ti sọ pé òun gba muhammadu kò ti dá irọ́ o kò ní lọ ṣọ́ọ̀ṣì mọ́ ni yọ́ máa wá wá mọ́sálásí yọ́ máa kírun báyìbùlù tí kílẹ̀ àti àgbè sọ pé muharram ni. ومبدل ومغير بل موصوف لي pẹ̀lú alukur'an abẹ́sígẹ́sì àlìsọ́gbọ́rọ̀ ọlọ́run àlìníkè sọ̀rọ̀ ọlọ́run wọ́n ti harafa rẹ̀ wọ́n ti yí wọ́n ti pààrọ̀ ẹ̀ wọ́n ti chéǹjì inú ẹ̀ kódà ewu tó ti pa ti parẹ́ ní pẹ̀lú alukur'an agbèjú rẹ̀ tọ́ba ti gbèjú lẹ̀ bẹ́ẹ̀ tọ́wá di mùsùlùmí ládàá méjì lọ́gbà irú ìyá náà pé pásítọ̀ yìí ọgbà làgbà islam dáadáa bíi ọgbà níbẹ̀ yìí sagbọ́n fà níbẹ̀ ọlọ́wọ́ ó sì kà ló síra àwọn pé ahmed ń bọ̀ káwọn tó ń fi mẹ́rọ àwọn jùlẹ̀ káwọn sì tẹ̀ ó sì ṣe tàbí sallallahu alaihi wasallam ọwọ́ adakẹ́wò dáadáa bíi jìlọ lọ́ba àgbà ọlọ́run láwọn ènìyàn ládàá wọn ń bẹ lọ́dọ̀ ẹlẹ́dàá wọn innallaha sari'ul hisab tọ́lọ́lọ́wọ́ ọba rẹ̀ ọba tó yá ní sòrò sẹ́ni wọ́n lórí lẹ́nu hadith wípé Jafar nígbà tí ọkà ya àyín ọkà níwájú ọba ọba Ethiopia Ethiopia lẹ́yìn pé àwọn pè ní Ethiopia tètè rẹ̀ ń jẹ́ kí ni kàdísà bàbà ẹ̀rí nígbà tí wọ́n ka wọ́n ka fún ọba nàìjíríà àwọn pásítọ̀ pásítọ̀ àwọn ajẹ́rìí ìjọba gbogbo wọn sì wà lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ láti wí bàká bọ́ba ti kú sẹ́kú gbàgádà nìyẹn gbogbo àwọn ajẹ́rìí ìjọba náà bá ń sunkún pẹ̀lú ọba àtọ́yẹ káwọn ọmọ ni yóò dé àbẹ́rẹ́ kí wọ́n dárúgbọ̀n kì í lè gbàgbọ́sẹ̀ káyà fún ọ wọn làwọn àfáà náà làwọn náà wá di adé àgbọn wọn di adé àgbọn ẹni wọn dẹ̀ máa ń pa mí àwọn nígbà tó ti pé kí wọn tó rí yọ ọ̀fẹ́ wọn máa di rẹ rẹ èyí tó wà ń tò sí tẹ̀ lóyún kọ́. <laughs> Ah! wọ́n máa ń yà mí lẹ́nu gẹ́rì sílà tí ń bẹ́ ń tò sí. àyè àhàdí ìdìlọ́pọ̀ kẹrin tó sọ̀rọ̀ pé kẹfìrún gbọ́lẹ̀ ẹ̀ ló yẹ báyìí èyí tó wá ní àti máa tu sílà tí wọn sì tú wọ́n ní ọ̀jẹ̀ tí wọn ò wọ́ ẹ̀rọ pé bẹ́ẹ̀ láti mú àfa èèyàn dẹ̀ tún máa lọ wo sílà pé kéde orí báyìí tí báyìí wọn ti kọ́ tí ìyẹn bí àwọn àti wàá gbà ẹ̀rí àtàwọn oní àmà nírú yọ ọba yẹn sùn gbogbo àwọn pásítọ̀ pásítọ̀ àwọn ajẹ́nìjó fanẹ́ àwọn àfa àfọ́sù àwọn náà bá gbọ́ ẹ̀kú gbàgẹ́dà débi pé rùgbọ́n wọn rẹ gbẹ́dẹ́gbẹ́dẹ́ fóbi fẹ́ ká fi rùgbọ́n lẹ̀ nígbà táwọn ọkùnrin ó bá fi rùgbọ́n lẹ̀ ó wá ní tẹ̀yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ̀ǹtì àgọ̀ fẹ́ẹ́ di àfọ́ obìnrin ẹ̀sìn láàfáà ní orin lẹ́nu sọ̀hìn háì. wọ́n nígbà tó bá lè jáde ìwà jáde láyé àti sọ̀tàlá ń túfọ̀ rẹ̀ ká túfọ̀ ọ̀bá tẹ̀lé àyàfi pẹ̀lú di pàtàkì kí ni di pàtàkì òun ni pé lágbájá kú o kọ́dọ̀ lè kú làárọ̀ kátó dẹ́yìn àlàkàrẹ̀ ó pọ́n síkù dáadáa bóyá àwọn tó wà lájò kí wọ́n lè dé ẹ wá ṣe sọ láàlẹ́yìn àásùn ìkábí lè pọ̀ tọ́lá fẹ́ kí irun pọ̀ tó kí irun sókù la yàtọ̀ sí ìtò ń ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òwúwe máa dó dàwọn èèyàn ọ̀yà mi lẹ́nu fún wọn ṣé dó dàwọn èèyàn ọba ti di pé irun tó báyìí bàbá àbájẹ ẹni mẹ́wàá lọ́wọ́ ń kírun lọ́sí wọn ni mẹ́wàá torí ọ̀pọ̀ tiẹ̀ tiẹ̀ wọn sì gbọ́dọ̀ tó dáàbò mí lẹ́yìn tí wọ́n mọ́ ìdáfẹ̀já rò dáadáa kò sí nǹkan tí òkú yìí nídìí lọ́dọ̀ wájú ká ti sọ̀lá fún lọ. kódà gbogbo ranù tẹ́ ẹ̀sìn mọ́yájọ́ kẹta lẹ́fi ranù sí kẹ́ńpé ní fìdáhùn àbíjọ́ keje lẹ́fi yẹ̀yẹ́ sí kẹ́ńpé ní fìdáhùn abọ́kùnrin ló kú ẹ wá fi síjáde ọgbó tẹ́ǹpẹ̀ ní fìdáwò gbogbo ranu yẹn kò nítumọ̀ sókù rárá èyí tó ní mọ́wálé òun dèrò bọ́kùnrin ó ti ṣe sọ̀lá bẹ́ẹ̀ náà lóbìnrin ó ti sọ̀lá sókù lára a kò gbọ́dọ̀ kẹ́jú a pọ̀ ní lọ́sọ̀ abá ní rí ẹni ọgọ́rùn tó kírun sókù kẹlẹ́ ọlọ́run máa forí jù àwọn gbàrọ̀ gbèsè tàbá ní àwọn tó ní tàwọn ìdí wọ́n kéwù sókù la ọlọ́wọ́n ọgbẹ́ nìyẹn lẹ́rú kí ni wà ń kẹwàá lójú tó kù tiwa náà ẹ bá kú ẹ dàkú wọ́n bá fẹ́ kẹ́jú ẹ má jẹ́ àgbà àjẹwòye pé kọ́pọ̀ kọ́pọ̀ èèyàn pọ̀ yẹn gẹ́gẹ́ ni ládàá máa fi ọ̀rọ̀ pé asẹ́rẹ̀ àwọn obìnrin jẹ̀nẹ́sà kan yẹ ò sí ń bẹ̀ torí ohun tó nídìí lélẹ̀ tàbí àwọn òbí ìgẹ̀ wọn akẹ́dígbòkun ọlọ́sibí tó rò máa pọ̀ bí irú haram lè fi mílíọ̀nù ló kẹrùn sí la pé pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òkúta ẹni tó máa ń kírun fẹ́ gbogbo náà wọ́n fún mọ́gà o. àwọn kúrò lùjà rẹ lè mẹ́kí àwọn máa ń mẹ́ láti lè jàǹfààní ọ̀fun yẹn yẹn. tọ́lọ́ wa ò ga ah, ó ní ẹlòmíì lè torí ẹ̀kọ́ sọ pé òun ní lọ mọ́gà o kí à ah, òkú wákàtí kọ̀ọ̀kan. ẹ gbé akírun ibẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀rọ bàá lọ bẹ lómi ìgbésẹ̀ wọn lọ kú sọ́hùn láàrin wa náà wọn ti ń gbókùn ìjáde lọ ní sàrin wa wọn rí i pé bíi zero sì máa pọ̀ jù láti jàǹfààní ọ̀pẹ̀ yẹn lọ́yẹ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn àfáwa ni wọ́n bá ń ròyìn wọn wọn lè nígbà wọn kú ẹ̀wọ̀n Imam Ahmed rahimahullah ọ̀hún sàrẹ́lá àwọn tó ti sọ láti sí wọn la wọn lé ní ọrẹ sáwọn kàdálíkà tó tẹ́lẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn ṣe ìgbìmọ̀ bá àzọ̀rọ̀ ìmọ̀ ọ̀wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa débi pé Imam Ahmad rahimah ọ̀wọ́ wọn ò lè tún lè fọ gbé wọn bẹ́ẹ̀ báyìí wọ́n padà fún òkè báyìí torí wàá sàwọn èèyàn sùtà. ìtàwọn èrò máa kọ dé bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ó fi ẹgbẹ́ kì í ṣe nǹkan tó yẹ ká kẹ́jú fún pé ẹja ti pápá àti ìlú síbẹ̀ nìyẹn ti wá tó lọ́dọ̀ wa náà nìyẹn. wọ́n lórí lẹ́nu hadith nínú Bukhari àti Muslim tó ń gbé jáde wípé gbà tí nàìjíríà ti jáde láyé àwọn mùsùlùmí ń túfọ̀ rẹ̀ mo bẹ̀rẹ̀ wípé ìtúfọ̀ pẹ̀lú di pàtàkì ni. ìwọ́n tó ti sọ́ dojú sẹ́ lẹ́yìn pé déyẹ̀ bá ti kú láàrin fámìlì báyìí wọ́n bá ti fóònù wọlé ẹ̀ ló lágbájá jáde láyé ẹ̀ eh, kí ni mo tọ́ fẹ́ ká lò mẹ́. tó bá yẹ kí ìtúfọ̀ tó ń túfọ̀ yẹn káfílẹ̀ sọ pé allah tọrọ fẹ́ àdúrà lórí àdúrà ni àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ láti sọ fún wa yìí pé gbogbo àbáyé ni wọ́n ti sọ láàfẹ́ nìyẹn la o ẹ̀yin náà máa bọ̀ wá o láti wá gba ládá ẹ̀fẹ́ àfa wa Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu gbàdọ́ gbọ́ ládá tó wà mí ká kírun sókù la ìgbésẹ̀ yàrá kírun sí òkú la ìyẹn tó wá tẹ̀lé ní gbòdì tí wọ́n fi dàgbẹ́ lórí irúfẹ́ nìyẹn wọn á fún níládá níláléjì tó ṣe déédéé òkè ọ̀sán ti tọ́ ga tó tóbi yẹn. ẹ̀rí kí ni Abdullahi bin Umar sọ ní farrọ́kùnà ní kọ́rọ́ọ̀rì tán kẹ́sì rà. àwọn àti ẹ̀dínwá ṣàṣèlú níbi àwọn aládá tó pọ̀ tó ti bọ́ fún wa rẹ́kẹ̀rẹ́kẹ̀ báyìí. ẹ wò lè dáwọ́ ìgbà fáwọn ọ̀rọ̀ ìwé tó adúgbò kọ́ fẹ́ jẹ́ ládàá ọ̀rọ̀ sálámà yóò sì kẹ́dú lọ jà ń torí ẹ̀ àpò ah, ẹlòmíì ò ti sàlámù márùn lónìí ẹni tó mo wí jẹjọ rẹ ìsàlámù márùn lónìí láti gbà sílẹ̀ sí lọ. báyà ní àdọ̀jà kọ́dà ọ̀ sàlámù ọ̀ndrẹ́dì tí ọba jù bẹ́ẹ̀ lọ́gẹ̀. so nípa bẹ́ẹ̀ àwọn ìsàlá tún fún ọ̀dẹ̀ yá sí fáwọn sọ̀hábà ọwọ́ àti pé. ọ̀sán lò àlè orí bẹ́ẹ̀ arákùnrin àárẹ̀ àwọn ọkùnrin yóò ló kú sí wọ́n ti kú sí Ethiopia báyìí lórí bẹ́ẹ̀ ẹ kírun sí la wọ́n lọ́ba jáde sí pápá sọ̀hánàlá ọba tó sá wọ́n wá kírun sókùn sí wò rí lẹ̀ lọ́dọ̀ ń sọlá tó lọ́kọ̀ yìí ìyẹn máa wáyé fún ẹni tó bá kú síbi tó ṣe pé wọn kírun sí la oríṣi ọ̀rọ̀ làwọn míì sọ àwọn míì sọ pé tòótọ́ bá jí ẹ̀ pàtàkì ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù ní pé tí wọn ọ̀ka kírun sí náà tó dá wa lójú pé wọn ò kírun sí náà àwa ti sọ látọ̀ lọ́wọ́ ayé sí náà. ẹ̀rí sókè la fẹ́ lò bẹ́ẹ̀ òun ni pé ọba àdẹ̀já sí ọgbà báyìbùlù gbọ́ ọgbà nẹ́bẹ̀ ẹ̀yìn sá gbọ́ mo tún wá nígbàgbọ́ tí alùpùpù á nígbà wọn kà lé tirẹ̀ ọwọ́ àti ní ẹ̀sẹ̀ méjì ìgbàgbé àwọn ọ̀la rẹ̀ tó kú sáàrin wọn nìyí àwọn ọmọ ọdún ní àdùn tó kù láti sọ sọlá ti kéwòn sọlá ọmọ ọ̀ya ni mọ́sálà tẹ̀jáàs àlùkùwà sọ̀hábí àti tààríì kílójà kílójà bọ́ tó àìrí yẹn ọ̀rẹ́ mi tí wọ́n ń pè ní sọ̀hábà bẹ́ẹ̀ ni ọkẹ́ ẹ̀fẹ́ gba one thousand ẹ̀ lábáwá gbọ́ ogun yín lẹ sọ àìsí yẹn kẹlẹ́ sọ fọ̀fọ̀ gba one thousand ogun yín lẹ sáré wù ẹnìkan ọba ti sáré wù yí báyìí ọba kẹ̀ gba one thousand lábáwá. sọ nítorí pé kọ́ pàdé kiri o kọ́ pàdé àná ni torí àti sọ̀hábì ẹni tí wọ́n ń pè ní sọ̀hábì. من لقي النبي صلى الله عليه وسلم وآمن به ومات على إيمانه ولو تخللت ردة ọ̀pá dé ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ nígbàgbọ́ ọwọ́ aago lórí ìmánì yẹn kọ́dà kó tún ṣe pé ọ́ ọ́ ọ́ di kẹfẹ́ ọ́ di ọ́ tó ló ń padà sí mùsùlùmí ipò yẹn tó ti padà. sọ nípa bẹ́ẹ̀ àyèrè àdàbí òun lọ já nàìjọ́sì lọ́wọ́ àmì mùsùlùmí ẹ̀rí wọ́n ní ibùdó àbí dùjẹ́yì kọ́lá àtọ̀dọ̀ mùjáde wọ́n lọ wà nù àwọn alìkìtà ìyẹn nípa àwọn tó gbàgbà. عباد بن منصور قل ما بيعت البصري يقول الله تعالى إن من أهل الكتاب لمن يؤمن بالله يقول سمارة ó láwọn náà làwọn bàkàtà àti àti wọn bẹ ṣáájú ànẹ́bí sallallahu alaihi wasallam wá tó wá tẹ̀lé ànẹ́bí wọ́n sì mọ ìsìláàmù wa fún wọn ní ládàá wọn lẹ́ẹ̀mejì nípa pé wọ́n nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàdínẹ́bì tó dé sallallahu alaihi wasallam wọ́n wá nígbàgbọ́ sàdínẹ́bì náà ẹ̀rí wọ́n lórí lẹ́nu sahihayn látọ̀dọ̀ Abi Musa al-Ash'ari radiyallahu sọ ẹ ibi nínú àwọn ẹnìkan bẹ tó ṣe yí pé látàwọn ẹ̀mí jì ní ọ̀jẹ̀ ẹni tó jẹ́ bàkàtà bíyà wọ́n nígbàgbọ́ sànẹ́bí rẹ̀ wá àmọ́ nẹ́bí ó tún wá gbé mi ànẹ́bí gan ẹ̀ẹ̀mejì nílẹ̀ lọ́mọ agbálada rẹ̀ ọlọ́wọ́ àgbà wípé láyé sọ̀rọ̀ nàbí ayé àti láyé sámánà ń kọ́lé la aláwọ̀ ẹni tó àtọ́kọ́ wà nù bàkàtà bíyà yìí aláwọ̀ tó nígbàgbọ́ wọ́n bẹ́ẹ̀ nù wọ́n. ìhun tí wọ́n sọ̀kalẹ̀ sí yìí àti ìhun tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ wọ́n wá ọba ọlọ́run ní láyé ṣàrù nàbí aya sí láyé sámánà nkọ̀lélà wọn ò wá pa ìhun tí ń bẹ lọ́wọ́ wọn mọ́ nínú mọ̀ gẹ́gẹ́ báwọn kan ti ṣe nínú wọn ọlọ́run nírúfẹ́ àwọn ènìyàn dárọ́ fi yé wọn bẹ fún ọlọ́dọ̀ ẹlẹ́dàá wọn àṣẹrí ọlọ́wọ́ bá ara nísìlóṣẹ́ áyà tí ọwọ́ akẹ́yìn súrà yìí. ọlọ́wọ́ bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ó fi èyí yìí ọjẹ́ àṣẹ bílímùsọ́ bàrọ́tì wàlìmùrọ́ bàtọ́tì ṣe sùúrù kẹ́ẹ̀sì tún máa jọ ṣe sùúrù àti kéèyàn dira rẹ̀ mọ́lẹ̀ sójú ọ̀nà ọlọ́run ẹ̀rí ọlọ́run bá dẹ̀ yọ nígbà gbọ́dọ̀ rẹ̀ bìrú ẹsẹ̀ sùúrù wọ́n sọ bìrú ẹtújọ máa ṣe sùúrù láàrin ara yín kí ni ìṣèjú wọn náà ṣe kẹjọ máa ṣe fúnra yín pọ̀rọ̀ bí tòun kẹwàá yẹn ni wípé kẹ́ẹ̀dìrà yín mọ́lẹ̀ nípa bóòlù àbóòsì jẹ́ ti islam àti mùsùlùmí. torí bẹ́ẹ̀ fáyọ̀ ọlọ́run kẹ́ẹ̀bà lè jẹ́ ni tí ó jèrè afọwọ́ alḥasan al-basri rahimahullah wọ́n ti wọ́n kú mi rú. kí wọ́n ṣe sùúrù wọ́n pa àwọn onígbàgbọ́ òdodo láti ẹ̀ kí wọ́n ṣe sùúrù lórí ẹ̀sìn wọn lọ́lọ́run yọ́nú sí fún wọn bí ṣe mùsùlùmí gidi ni tí wọ́n bá pa islam tì ní sàrà pẹ̀lú ìrọ̀rùn wọlé dọ̀rọ̀ ì kọ́dẹ̀ bá pa á sí pẹ̀lú ìdíra ibi tìrì láyé wa bákẹ́lẹ́ pẹ̀lú dẹ́kun àbílẹ̀ gbogbo wọ́n bá pa islam tì tó wá fi kú sí ipò ẹni tọ́jẹ́ mùsùlùmí. kí wọ́n dẹ̀ ti sùúrù fáwọn ọ̀tá tí wọ́n ń pa ẹ̀sìn wọn tí wọ́n ń pa bọ́. wọ́n ní sẹ́yìn ọ̀rọ̀ sọ́sọ yìí kìí ṣe ìtàn náà àwọn olùmọ̀ ni wọ́n ní tùmọ̀ àyà yẹn. ẹ rí alimọ̀rọ̀ bátọ́tù òun ni mùdáwà mọ́tò fi mẹ̀kánì láìdá kéèyàn takú sáàyè ìjọsìn ni wọ́n ń pè ní mọ̀rọ̀ bátọ́ ọmọ bíi kéèyàn tira rẹ̀ mọ́bẹ̀ wọ́n lórí ti ìtumọ̀ ni wọ́n lè túmọ̀ sábà ìdó sísè wọ́rọ̀ bí tó ẹdó sísè mùsùlùmí ẹsẹ̀ tó ẹgbẹ́ tí nǹkan kan bá kẹ̀sì ṣẹlẹ̀ báyìí yóò gbéra ni ọlọ́run lè bẹ̀ ọlọ́run èké ọ̀kẹ́ náà wọ́n fẹ́ lẹ́kọ̀ọ́ tó kọ́ wọn láfẹ́ wọn fi wọ́n ti mú rẹ̀ ẹ̀ ń mú tàlà wí ni ìdá mọ̀lárí ìhù mọ̀láhà ìdúkẹ́ ní èèlò kò sóore níbi ìfẹ́ ọmọ nìyẹn kan ó yẹ kí aláwọ̀ káwọ̀ ni. tádẹ́gùn bá fì báyìí ó fi síbi tádẹ́gùn bá fì sí. àwọn ọlọ́run sálàyé pé ń bẹ́nu ọ ẹni ń sin lọ́wọ́ àlà musabil hajj lórí ìyípadà tí eré bá tẹ̀ báyìí àdó àwọn ẹlẹ́bàá máa ń sá fún wájú ṣùgbọ́n tó ní kejì bá dé báyìí ah, àárọ̀ rẹ̀ wá wọ́n ti bẹ́ẹ̀ ni ó lóun ọba àrùn jẹjẹ dédé nítorí ẹni òjò lè wà. ذلك هو الخسران المبين ẹ̀yìn tó wíyàn lọ́ba ń fa tòsí. sọ nípa bẹ́ẹ̀ àlùmọ́rọ́ bá tọ̀ òun ni ìdúró ṣinṣin wọ́n tún ní ìtumọ̀ tó ń tú òun ni kéèyàn kírun fẹ́ kó tó máa retí òun rọ́bà tọ̀. bá a ṣe kálásárì fẹ́ kó máa retí mọ́gárì rọ́bà tọ̀. abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ni wọ́n tún bẹ́ẹ̀ àti sahl ibn hanif àti muhammad kaab al-qurazi àtàwọn mi ibn abi hatim gbẹgbẹ wa hadith mọ́ muslim gbẹ wa látọ̀dọ̀ àbí ìkórè radiyallahu ta'ala wọn là níbi sọlọ rẹ sọlá sọ báyìí pé. ẹni ń fún yín ní ìròhùn tọ́lọ́wọ́ fi pa àwọn àṣìṣe rẹ. a sì fi gbé ipò yẹn ga. ìbá sàlùwàlá pérépéré alálùmẹ́kẹ́rẹ́ lónìí lórí nǹkan tọ́kẹ́ bá kọ̀ tọ́kẹ́ yẹn bá kọ̀ nǹkan yẹn lọ sàlùwàlá kó pé. ọlọ́wọ́ bá ní mú ẹ̀dùn ọ̀kàn yẹn kó àbí yẹn tó níbi mú ẹ̀rí ọlọ́run bá fi ń pàṣẹ rẹ fún yẹn. kí yẹn máa gbé gbèsè lọ́pọ̀lọpọ̀ lọ sí mọ́sálásí ọlọ́run bá fi ń pàṣẹ rẹ sì máa fi ń gbé pé yẹn ga. kódà mọ́sálásí bá súnmọ́lé rẹ̀ ọwọ́ a máa ka ẹsẹ̀ bí ọmọ ẹyẹ. àwọn oníkẹ́ ni àwọn aríkẹ́ náà wọ́n sọ hàrà. ọ̀sẹ̀ ọlọ́kùn á wọ́n fẹ́ kó wá tòsí mọ́sálásí àwọn oní ọlọ́run nù ẹ má kó wa tó sí mọ́sálásí dìyàrọ̀kù sókè sẹ́pù àtàrùkù ilé yìí tó dìyẹn náà ni ẹ máa wà tẹ̀lé gbèsè tẹ̀ ẹ bá gbé yẹn má dẹ̀ sí máa fi kọ́ ládàá fún yín mbẹlẹ lomi ọba lọ pé ó jí náà ni òjé kí n lè máa lọ ẹlòmí wọn ń pè mí ládùúgbò báyìí kọ́dà kò ní lọ kí n rò jà wà mẹ. ìwà máa retí irun lẹ́yìn irun àdúgbò sáláwá ni fọdáàlì kò rìbá ó ní oṣù jẹ́ rìbá kò ní ẹ sọ pé bàbá fẹ́ sọ̀tún mọ́ kùrán ní kílẹ̀ ká lọ bá ọ ẹ̀ ká lọ bá súnmọ́ rìbá kò ní kó o kírun báyìí ọ̀gá làǹsàrì ọ̀wá ń retí bọ́gárì rìbá kò ní mo tó jẹ́ rìbá kò fún yín rìbá kò lọ́jọ́ fún yín tọ́lọ̀ ń pàtẹ rìbá kò lọ́jọ́ fún yín lẹ́ẹ̀kẹta wọ́n ní tùmọ̀ bọ̀rọ̀ọ́bà tó ń bá ó tún jẹ́ àti pé bòlá ti máa sọ tí ọ̀tá obìnrin wa wọlé bá àwọn mùsùlùmí tí ò ní wọlé islam àwọn oríṣiríṣi àhàdìsí wa tó ṣe bí òkòrò lórí eléyìí àtẹ̀sẹ̀ tó pọ̀ tó wà lórí ẹ̀ ló ń bùkọ́rí gbẹ̀gbà wa látọ̀dọ̀ sí àlùbùnú sáàdì sàáìdì wọ́n ní adébí sọ́lọ́ wa sálàm sọ wípé. min ad-dunya wa ma 'alayha kíyàn lọ jíra látàrí nísìnyí báràkì ibi tí wọ́n wà bóyá wọ́n ṣe tẹ́ǹtì wọ́n náà kẹ́ lọ. òun làwọn ọmọ ya yí àwọn èèyàn yí oníjáde ni wọ́n bá ń ṣe tí wọ́n bá fẹ́ ṣe kíní àwọn kiri ó ìparí ọdún ìsítímà àwọn ni wọ́n máa ń ṣe ìjìmà àbí ìṣímà ni wọ́n máa ń ṣe ni wọ́n bá fẹ́ ṣe àwọn kan bá mi lónìí wọ́n bá láwọn arìn láti lọ rí wá sẹ́yìn lọ káàrí wọ́n ní wàá yí òun tó wá láti bí àwọn tó rìn lọ sí igbó ọ̀rà báyìí. nígbà tí ó ti ẹ̀bẹ̀rẹ̀ wọn bá ní àwọn ní káwọn wá jábọ̀ iṣẹ́ tẹ àwọn ní èmi wọn rẹ́ ń bẹ̀. iṣẹ́ tẹ àwọn ní káwọn jábọ̀ rẹ̀. àbẹ́yìn náà kẹ́ sọ pé ẹni tó jẹ́ àmírù jẹ́ ìjọ ẹ̀ ọ̀sámọ́n abákiri fẹ̀sẹ̀ rìn tẹ́lẹ̀. ogun lẹ́yìn náà lọ́ọ́ ṣùgbọ́n èèyàn nídìí láti máa ṣe jìdáàlù pẹ̀lú aláìmọ̀kànmọ̀kàn ìmọ̀mù ṣàfihàn rọ̀ṣìmọ̀kànlọ́ onídàáláìmọ̀kàn bá bóun jiyàn áwìn ni òun. wọn á níbo ni oṣù borí ní yẹn náà ni ó fi borí. òun tí ọ̀yọ́ pọ̀lọpọ̀ yìí nìyẹn ẹni tí ó kẹlọ tó láàrin ẹni tí ò ní kò ní fẹ́ kò ní gbà wọ́n máa lọ bá wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ ń kàdíìsì òun tìlákàyè sọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ àpapọ̀ mọ́ra ọ̀kẹ́ náà fẹ́ lẹ́kọ̀ọ́ ó ti wọ́n mí náà lè máa léyàtì ásìlù máa ń láàyè ara awé àǹgọ́ yìí wàkìtọ̀ kò máa ń láàyè fún hami nínú àdánwò lọ́wọ́ ẹni tí ò ní sẹ́rí kọ́ máa lọ sẹ́rí ẹ̀ níbi ìsìn ẹ̀ tó wà àbí kọ́ máa lọ bá fẹ́rẹ̀ tí ò ní yé solongi ni gbèdé yorùbá tá nǹkan kọ máa fi olú kọ máa sọ yorùbá tó ló <laughs> bẹ́ẹ̀ náà lòun yẹn náà tó yẹ wọn ń sin kéke kódà kó sáà ti zọ̀ọ́ ìfù lórí ẹ̀ kò sí síra kéke tọ́kọ́. lónìí wàá sọ̀rọ̀ pé ẹ tàbá wò fẹ́ ẹ tàbá ní bẹ́yẹn ni tàbá ìwọ náà wàá tún kò sí kílẹ̀ wàá jọ sọ. wọ́n sì láti sì tọ́wà lọ́dọ̀ rẹ̀ láìpẹ́ gbọ́dọ̀ sọ́ra ọ̀kan náà wà fà ó ní àwọn oníbídà òun bá oníbídà jẹ́ sùn wọ́n ní kí ló fi máa kó ó ní à pẹ̀lú òrì ni òkè ọ̀gá ti tàbí ni à bèbí ni à ìwọ náà dá bídíà padà pẹ̀lú kí ni o bèbí ni tọ́ba ti káyà tọ́bẹ́ kó wí mi ni tọ́ba ti kàdí tọ́bẹ́ kó wí mi ni yí gbogbo wájú rẹ̀ náà ẹ̀rí yìí làwọn máa dọ́lé lórí àdéhùn báyìí báyìí báyìí báyìí báyìí kọ̀ọ̀bà jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ máa sọ lé mi ọ̀yá wà ọ̀kẹ́ yìí bóyìí. òun sọ̀rọ̀ lásán ìwọ náà wàá bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o ti ń dá wàhálà lẹ ọ̀rọ̀ rẹ̀ yẹn ni ọkàn fi mú ọ pé ọkà dé ìjọ padà bọ́ sẹ́gbẹ́ kan. ẹ̀fọ́ àwọn kan náà àwọn nínú àwọn ṣọlọ́kù gọ́ọ̀lá tí wọ́n nìyẹn àwọn aláìkè ikú sẹ̀sẹ̀ wọ́n máa ń sè wọ́n máa fẹ́ Islam ni àmọ́ pẹ̀lú kí ni o wọ́n gbé làákàyè síwájú nẹ́kàlì ìyẹn ọ̀rọ̀ gángan ẹsẹ̀ ọ̀rọ̀ bá wà lẹ̀ wọ́n á wò pé àfẹ́ kẹ́nìkì ó bá ti méjì nípa ọ̀rọ̀ ọlọ́run rárá wọ́n á máa mú làákàyè wọ́n máa fi fọ́ sí tòsí. sòtòrí bẹ́ẹ̀ kákìyèsí gbogbo abala yẹn dáadáa. tó ń bọ́lá tí wàá lọ wọ́n ní mọ̀rọ̀ bá tọ̀ yìí ẹ bá lọ́ọ́ bí àwọn èèyàn yìí tó ní àwọn rìn ní. ẹ wà ní táwọn ẹ̀ bá lọ́wọ́ fẹ́ sí yíṣẹ́ àwọn ọ̀nà máa ń sìn àwọn kan lè lọ gbé sálángá ẹ mọ̀ pé irú ọkọ̀ tí wọ́n rẹ̀ tí wọ́n máa yàgbẹ́ wọ́n á tún papò lé lórí wọ́n náà lọ tún bẹ́ẹ̀ kọ́ lọ jálùbẹ́ ọ̀pọ̀ ẹrẹ ilé ìmọ̀ yẹn ń tọ́ ọba wá lórí débẹ̀ ní ọ̀sán. irú ilé yẹn káyè tí wọ́n sọ fún àwọn fẹ́ máa dáàbò bá àwọn mùsùlùmí wà kí sùtọ́ máa wà wọlé bá àwọn mùsùlùmí irú ilé yẹn ni wọ́n ń pè ní rìbá o tí wọ́n náà lọ ọbẹ̀ bóyá wọ́n ta tẹ́ǹtì ni àbí wọ́n ń ṣe nǹkan kan ni àbí wọ́n ní o gbé nǹkan ẹ̀dẹ́ lọ pé kí ni yìí mo gbé lẹ̀ o mo tẹ̀ bá fẹ́ lò fún ẹ máa lò fún un ló ń pè ń rìbá. kéèyàn náà lọ ṣiṣẹ́ ẹjọ́ kan lójú ọ̀nà ọlọ́run níbi tí wọ́n ti fẹ́ máa dáàbò bo àwọn mùsùlùmí bíi báràkì ibi táwọn sọ́jà máa ń wà láfẹ̀rẹ̀ àbí ẹ̀sìn ó lóore fún yẹn jáyé lọ àti wọn tó wà nù rẹ lọ ìmáà mùsùlùmí látọ̀dọ̀ Salman al-Farisi látọ̀dọ̀ ìṣẹ́ sallallahu alaihi wasallam. kódà wọ́n ní kéèyàn ti bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ kan àtòrú kan ó lóore fún yẹn ju ààwẹ̀ odidi oṣù kan àti náfìlà gbogbo òru oṣù kan lọ. téèyàn bá wá kú lórí bẹ́ẹ̀ kéé ṣe tí wọ́n yẹ o ọ̀gá wọn gbé lórí ẹ̀ ní alọ́bẹ̀ yọ́n máa lọ bá wọn tó pákó yọ́n máa bá wọn já parun káàkiri wọ́n ní kí ló dé ti Ismail náà ni àwọn amọ̀ sálẹ̀ nínú ẹ̀fẹ́ wàá fi ara rẹ̀ lẹ̀ ṣé wàá lọ sẹ̀ká àwọn ọmọ ya ti wà mẹ́ láti jọ sẹ̀mí báyìí. kí ni wọ́n ń ṣe wọ́n ní aparun ni wọ́n ń gé aparun àwọn ń so. ilé òun lọ́rọ̀ jihad ibi táwọn sọ́jà wa wà tí wọ́n náà lọ ṣiṣẹ́ tó lágbára bẹ́ẹ̀. ìyẹn wá ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ kan lóru kan alólórí ju kéèyàn gbá àyọ̀sùn kan lọ. kí ẹ ti yẹn nábìlì oṣù kan bí ìyẹn bá tún wá kú lórí bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ yẹn bẹ́ẹ̀ sì máa máa kọ̀ǹtínú báyìí fún. subhanallah wọ́n á tún fún ní arísìkí rẹ̀ ó ń tọ́wọ́ òtún wá ní jí àtàrí ìyá ẹ̀kọ́ nínú nǹkan bí àtàrí náà ka aṣọ àtúntàbí arọ́kà ìyá lè mọ nìjíríà àyà àtàtì ọwọ wa òun ọlọ́run bá la yẹnu ya sáré sọ́tù tabaraka ẹni wọ́n tabaraka lẹ́dí yẹ ìlú mọ́lì kì í ṣe tabaraka lẹ́dí nẹ́zẹ̀lá lọ́kọ̀ọ́n alẹ́ àdìdí kì í ṣe tabaraka lẹ́dí yẹ ìlú mọ́lì wọ́n wọ́n alẹ́ kúlù ṣe ìkọ̀dí ayé àtàtì. ẹ̀dínkì yẹn fún jọjúmọ́ mọ́kẹ́sì pọ̀ para rẹ̀ sígbà rẹ̀ ikú rẹ̀ kẹsì dédé jọ́ni. sọ nípa bẹ́ẹ̀ wọ́n kàn máa fọkàn balẹ̀ nínú kí ni wọ́n yín nínú fìtínà sáré imaamu ahmed rahimahullah látọ̀dọ̀ fàbọ́ọ̀lá látọ̀dọ̀ ọ̀bẹ́ onímọ̀gbó ti sọ lọ́nà pé gbogbo òkú yòó yóò tẹ̀mọ̀ àlà àwọn ẹlẹ́yìn ilẹ̀ lẹ́dí mẹ́ta mọ́rọ́ ọ̀bìtàn kì í ṣẹ̀bi ìdè. wọ́n á lẹ́sẹ̀ rẹ̀ pàpẹ́ ti parí àyàfẹ́ni tó bá kú lẹ́ni tó dira rẹ̀ mọ́lẹ̀ sójú ọ̀nà ọlọ́run torí sẹ́rẹ̀ yẹn máa gbèrú ilé ayé òfin kẹyàmá wọ́n yá amọ́nu fitna dalikọ́bù yóò sì fọkàn balẹ̀ níbi wàhálà sàárè láyẹ̀rí. bákan náà ìmọ̀mù tìrìmì ti látọ̀dọ̀ abdullahi bin abbas wọ́n lòdì sọ́lọ́ sọ́lọ́ àtàlà àwọn gbàgbọ́ sọ wípé àyìnà ni láti ọmọ sùn fún náà ojú méjì kan iná ò ní í jó àyìnù bẹ́kẹ́ ti mi kọ́ àtìlẹ́ ojú tó sunkún ìpayọ̀ ọlọ́ iná ò ní í jó wàá àyìnù bá tẹ́tí tahrusu fi sabilillah àtọ́jú tó ṣe yí pé ó lẹ́lẹ́ ó wá ń sọ ọdẹ lójú ọ̀nà ọlọ́run lójú ọmọ pé kì í ṣe tó ní fọ́tí ìdèsí gangan ọ̀rọ̀ díẹ̀ láti fi ìṣàlá èmi náà ni màá wá padà wá sọ ọdẹ yìí èyí sì sọ ọdẹ tẹ́lẹ̀ lórí rẹ̀ bá yí ìwọ ni o òfin èyí ṣàìsùn tẹ́lẹ̀ ọba ti ṣàìsùn láì wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́mọ àti. bákan náà Imam Bukhari nù Sahih Bukhari tàbí kọ́ irọ́ radiyallahu ta'ala anhu wọn lò jẹ Ọlọ́run sọlọlọ àṣẹlá sọ yìí pé ẹsìn ti dín lẹrù ìparun máa jẹ tiẹ̀ bákan náà ẹni tí ń sin dirham ìyẹn sílẹ̀ ìparun ọjẹ tiẹ̀ ẹni tí ń sin alfọmí sọ aṣọ olówó yẹ bí ìparun máa jẹ tiẹ̀ bóòlù láti mú tàn tí wọn bá ta lọrẹ inú rẹ̀ ọdún tí wọn bẹ ti fún ní nǹkan báyìí bínú bẹ̀rẹ̀ nínú ó nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn ìparun máa jẹ̀sẹ̀ wá ń tàkásá kódà àìsàn tí máa lọ tí ń bá ń bọ̀ ọ́ jẹ̀sẹ̀. ẹ kódà bẹ́ẹ̀ kó bá gun kẹ kò ní í lè là níbi ẹ̀gún yẹn. àdúgbò sọlá sọ ipe àdéfẹ́ oríire a sì sọ pé túbà wọn ní kìkan ni lálùjẹ náà wọn máa jẹ ti ẹrú kan tó ṣe ibi ọgbà ìjánu ẹsìn rẹ̀ mú sójú ọ̀nà ọlọ́mọbẹ ló dé mọ́lẹ̀. tó ṣe pé irú rẹ̀ ní hurúhurú ẹsẹ̀ rẹ̀ ti tarúkú. tọ́lá yìí kọ́ wọ́n ní kọ́ máa sọ dé kọ́ máa sọ àwọn èèyàn ní yọ̀ọ́ sọ wọn. tọ́ bá ní kọ́ wà láàrin àwọn èèyàn lásán yọ̀ wà láàrin wọn tó ṣe pé tí wọ́n bá yọ̀ǹda fúnfẹ́ níbẹ̀ ibi tó pàtàkì dé láàrin àwọn èèyàn yẹn wọn ò ní yọ̀ǹda fún yẹn ni pé tó bá gbà yọ̀ǹda yìí pé mo fẹ́ lọ nìkan wọn ò ní gbà kọlọ. ìyẹn ni pé ẹni yẹn dáhà kẹ bá rí bó sì pè yẹn gan nígbà ṣùgbọ́n ẹni yẹn ń kọ́ ẹni tó lọ́lá jùlọ ni ó sì máa ní túbà túbà wọn ní kíkẹ́ni kíní ńlá lálùjẹ́ ni wọ́n máa jẹ́ tẹ́ni yẹn ibùdó jẹrí yẹn látọ̀dọ̀ zed ibùdó aslam wọ́n ní àbọ̀ ọ̀rẹ́ iná ọkọ̀ lẹ́tà tí wọ́n rọ̀ fàtọ́ ó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n kó jọ وما يتخوف منه عشان بايع لدور مرة أخرى لذا تقام بعد فإن مهما ينزل بعبد المؤمن من منزلة الشدة يجعل الله بعدها فرجا عمر صيفي ààyè yóò ti onígbàgbọ́ òdodo lè para rẹ̀ tọ́jú ààyè ìgbé gbogbo ọlọ́run máa fún lọ́ní àbáyọ àti pé kò ṣeé ṣe kí sòrò ẹyọ kan kó borí ìrọ̀rùn méjì ترى الله مالك ولا طيبين يا أيها الذين آمنوا هيا تنقذان هيا هيا نبا قدو دو أسي سولو هيا سوا أسي سولو فاهم وطا فاكنا اتراي مولي نبا تلون ويتو سسي طريبا يفايا الله مالك كيبا لنجاني تيو جيري قال الحافظ ابن عساكر رحمه الله من ترجمة عبد الله بن مبارك من طريق محمد بن إبراهيم بن أبي سكينة ó ní ó kí àgbékọ́ àwọn ẹsẹ̀ orin tó pè fún nínú ẹgbàá wa ọdún kèló ni ọgọ́rùn ọdún kan àti mẹ́tàdínní ọgọ́rin one seven seven wọ́n ní yàrá àbídálì حرمين له أبصاركنا لعلمت أنك في العبادة تلعب يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك قد عبادتي تلعب من كان يخلب خده بدموعه فنحورنا بدمائنا نتخطب من كان يخلب خده بدموعه فنحورنا بدمائنا تتحذر أو كان يتعب خيله في باطل فخيولنا يوم حتى تعبوا أو كان يتعب خيله في باطل فخيولنا يوم حتى تعبوا ريح العبير لكم ونحن عبيرنا وهج السنا بقوى الكبار لأطيب ريح العبير لكم ونحن عبيرنا وهج السنا بقوى لأطيب ولقد أتانا من مقال نبينا قول الصحيح صادق لا يكذب ولقد أتانا من مقال نبينا قول الصحيح صادق لا يكذب لا يستوي وكبار خيل الله في أنف امرئ ودخان نار تلهب لا يستوي وغبار خير الله في أنفمه ودخان نار تذهبون هذا خطاب والله ينفق بيننا ليس الشهيد بميت لا يكذب هذا كتاب الله ينطق بيننا ليس الشهيد بميت بارد يا عابد الحرمين لو أبصرتنا ìwọ tí ò ń jọ́sìn ní ààyè méjèèjì ìyẹn haramu Mẹ́kà àti Madina lẹ́wọ̀n sọ́ọ́dún àti tọ́wọ́ ẹ̀kọ́ ọ̀rá wa ni làálẹ́mùtà ànákàfílẹ̀ ìbádà ti tẹ̀lé ààbò ó sì rí bóun ṣeré nínú ìjọsìn mọ́nkánà ya kúndùkú hàtàhù nítorí mọ́ ọ̀hìn ẹni tó já sí wípé ẹ̀kẹ́ rẹ̀ líláàlé pẹ̀lú omijé rẹ̀ ọ̀nà òòrùn náà ọrùn tiwa wá ní títì mọ́ iná ẹ̀ sàkàkà dọ́m ẹ̀jẹ̀ ló ń líláàlé rẹ̀ sọ́jọ́ra wọn àwọn kánà yóò tẹ́ ẹ̀kú kàyílá ọ̀hún fi máa tẹ̀lé abẹ́ni tí ń dẹ́sìn rẹ̀ láàmú níbi ìbàjẹ́ fakó yóò lò náà ẹ̀sìn tiwa nìyí ìyàwó mọ̀ sọ bí àti tẹ̀tẹ̀ àbò lọ́jọ́ ogun ogun tó jogun ẹ̀sùn nígbà yẹn lòún dàbò rí olè àdírì látò mú ọ̀nà àánú àbí ìrò náà òórùn tùràrí ámbàrí ẹ ìgbẹ́ fẹ́yìn tí táwọn fẹ́ẹ́ ti ń jọ́sìn náà máa tẹ́ lọ́fíńdà sí rẹ̀ lára wọn náà nù àbírù ní àwa gẹ́gẹ́ lòórùn ara tiwa ẹ mọ́ rẹ̀ ẹ mọ̀ pé ń tọ́ bá kú sójú ogun tiẹ̀ ẹ̀jẹ̀ láàrin òórùn àlùfíìsì kì í náà wà jáde. wọ́n lè wá ìjà wọ́n lè gbòbárò sànẹ́dínkù òun náà ní pátákó ẹ èyí tó ṣe pé yóò ru yóò máa ru eruku tó dùn yóò ru sára tàwọn wọn là kọ́ni àtànà mímà kọ́ nínú ẹ̀mí yìí náà ó ti wá dé bá wa ọ̀rọ̀ tá nẹ́bí wa sọ tó ọ̀rọ̀ tó lálàáfíà olódodo ó yẹ kó lè parọ́ wọn ni láyà sàrí kílà nẹ́bí sọ wọn ní kò jọra wọn wọn kó bàa rọ káyọ̀lẹ̀ láàyè sí eruku ẹ̀sìn tọ́lọ́wọ̀n ọba fi àtìmúrí tọ́fà símú kọjọ́ra kò lè ṣèṣì kò lè dọ́gba wọ́dọ̀ káàdì lẹ́rìn tẹ̀lé àgbà àti èéfín rẹ ti ń jò ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó bá gbé orúkú ojú ọ̀nà ọlọ́wọ̀n ọba símú. ọkàn nìyẹn ti falẹ̀ abadan kò sí ẹni gbóòórùn náà níbi ìpínyà ọwọ́ hàdà kìtà bọ́là ìyá ń fẹ́ kó báyìí nàdá eléyìí ní tẹ́wọ́ bá ti ń sọ̀rọ̀ láàrin wa láyé sá ṣe tóbi fẹ́ ti ṣe kú lásán àgbọ̀dọ̀ sọ̀rọ̀ bá nírọ̀ ẹ̀rí ó ní wá pàdé fún bẹ́ẹ̀ lùgbọ́n pẹ̀lú àkọọ́lẹ̀ yìí ní nígbà wa ká báyìí wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí dàbí lójú olóòzò ni bàbá abdulrahman sọ ó ṣe wá sí fún mi ọ̀sẹ̀ à ń tẹ̀lé mọ ẹ̀kú hadith tí wọ́n wá náà níbi kan hadith ó ní bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ bá ń kọ̀rọ̀ yìí bá ń kọ hadith yìí kìrọ̀ hamalika kìtàbà abi wàhámùlá ọ̀sà kọ̀kìnrin ọ̀nì yá rasulullah wọn ní látọ̀dọ̀ àbí sọ́ọ̀rì látọ̀dọ̀ àbí ìfowóyọ̀ ọ̀dì ọ̀lọ́tàlá wọn ní arákùnrin kan ó nílò òjì tó yẹ kí máa fi rí ẹ̀sìn àwọn tó bá ṣe jihad sójú ọ̀nà ọlọ́run àlùfáà sálámà sọ wípé tẹ́rí kọ́rọ̀ jihad lágbára ní ìsọ fún ọ pé kò ní ìbá wọn wíwòrowòro bí kò sógun ọkọ kò sógun àdámọ̀ láìkí a lè ṣe jihad báyìí torí kò sáládẹ tó tò sẹ́yìn rẹ̀ tó bá ṣe jihad báyìí jihad àwọn ọ̀daràn ẹni ẹ̀ ìyẹn ṣe ti Islam o jihad jákujáku tá a ti wí tá a ti wèrè ni ẹ̀ o jihad tó tún lé wọn ni jihad define wọn ní bí wọn fẹ́ fi ẹ́ ní sùtá ní ìsìn wọn náà sì lágbára àti sóńtọ̀ òun sùtá àbí láti tarí ẹ̀ dànù má múra àti pa ṣùgbọ́n tó bá ṣèṣì kú ó kú ṣègbè tó bá dẹ̀ kọ́ ọ̀wọ́ kúkú jẹ́rìí ìjádù ti fáyìn lélẹ̀ yẹn ṣùgbọ́n pé ẹ afẹ́gbalẹ̀ kúlẹ̀ hàn ìyẹn ò sí lọ́wọ́ àtọ́rí kọ̀ sálàdẹ̀ táàkù sáfúlẹ̀ ó di ìjádù tètè àyìnìyàn ìyẹn ò wá pé kó sọ pé kò sógun ọkọ kò sógun àdámọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn odidi ẹ̀sìn ọfẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ ọkọ̀ nú ẹ̀ ní ọ̀rọ̀ jihad àti ọlọ́run àìsí ìrọ̀ aláṣẹ kò pé kò lè padà sí aláṣẹ tí ọjà sáájú àwọn mùsùlùmí lọ sọdẹ ẹjẹ àlọ balẹ̀ kúnlẹ̀ torí bẹ́ẹ̀ ká ṣe ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú bá ṣe máa sọ̀rọ̀ fáwọn èèyàn ẹ̀rí wọ́n ní arákùnrin yẹn wá nílò òjíṣẹ́ ọlọ́run kọ́ mi ní sẹ́tọ̀ tó ìpè máa rí ẹ̀sẹ̀ ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ wọ́n ní òjijì ọlọ́wọ́ aṣọ pé ọlágbára kan máa kí nǹkan máa sinmi láyé rẹ̀ tó o sì lè má gbogbo ọ̀sẹ̀ ilé ayé ẹ̀gbà rẹ̀ tó o ní ṣe kéde o tó o ní sinú. sáà fún Abdullahi ibn ah, Amri ibn al-As radiyallahu ta'ala anhuma wọ́n ti wò bá wọn lè ṣe bẹ́ẹ̀ gbà tí wọ́n wà lọ́dọ̀ ńjẹ̀ lọ́sùn mọ́ gbà wọ́n dàgbà àwọn sọláńdẹ̀ ó lè pẹ́ láyé bó ti ń wòye o eégún ọ̀dọ́ ló fi ń gbàwẹ̀ yóò lè má rọrùn mọ́ o ó lè wá padà rí bẹ́ẹ̀ tó tọ́ koran tá a fún fi ṣe nẹ́fìlà lóru báyìí wọ́n sì ṣe mọ̀rọ́jà rẹ̀ lọ́sàn-án koran òjijì wọ́n á ká àtọ́ba dò mo sì gbàwẹ̀ sáà ṣùgbọ́n bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú àtúntò sẹ́lá ti ń jẹ́ àrùn òǹbò tó ti ọlọ́run sọ pé ǹjẹ́ ah, ah, o máa jó sùn kan ló fi parí òdìdí àlùfáà mi àwọn ọmọ ah, lè kájú ọ̀rọ̀ ọ̀dà ọ̀sẹ̀ méjì jọ́ mẹ́wàá jọ́ méje àti pé ní wọn ka koran ní ohun tó kéré jọ́ mẹ́ta kò gbọ́ yé sátálóhùn ká lágbára jù gbogbo ẹ̀ lọ àwẹ̀ yìí náà máa gbára níbi dáwúdà ọlọ́run lágbára jù bẹ́ẹ̀ àwọn náà wà pẹ̀lú yàrá ìdáni ẹ̀ máa òfin kílódé wọn fi sọ bẹ́ẹ̀ kọ̀bílì tóró sọ̀tàn nàbí yìí ní ìbá ti gba ẹ̀dẹ̀ ó ti sọ ọlọ́run bá ti fún kiri yìí bí torí ìtumọ̀ rẹ̀ ní wípé wọ́n ti ń sọ nínú ọ̀fáàní sọlọ́lọ́ àlùfáàlá ń pẹ́ tó ìwọ táwọn máa ń ṣe nìyẹn àdébí o ti jẹ́rìí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀jẹ̀ wa sọ pé wọ́n máa ṣe àwọn kò sì yí pé àwọn ọba ti gba ẹ̀dẹ̀ ìrọ̀rùn tó jìṣẹ́ ọlọ́run bá fa wọn wá di pé wọn lágbára àti gbà wọn wọn bí wọn ti máa ń gbà yẹn wọn àgbà rẹ̀ sáà tọ́gbà rẹ̀ wọn ò tún sí tọ́gbà wọ́n fi padà kó láyé ẹ̀rí alùsọ̀sọ́lá ní tó lè máa kírun gbogbo òru tó ní sùn láyé rẹ̀ tó lè máa yẹnẹ́bílà gbogbo ọ̀sán tó ní jọ̀sán ó ní ìròyìn ọlọ́wọ́n bá à ah, èmi ń lẹ́jú kí ń ṣe yẹ́ ẹ wọn lọ sọsọ la wa sọ yìí pé mo fẹ ni tẹmí ẹgbẹ àtẹmí bẹ lọ́wọ́ ìbúra. ó ní kódà kó lágbára kó máa ṣe nẹ́fìlà gbogbo òru kó dẹ̀ máa kírun kó máa gbà wẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ ilé ayé yìí kó lè dínkù àwọn tó jagun sójú ọ̀nà ọlọ́run. láyé èsì wà léyìí. ẹ ṣé wọ́n mọ̀ wípé ẹsìn ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run ọba nìyí. yàní bó ṣe gùn tó yẹn wọ́n dẹ̀ máa fi kọ́ wọ́n máa fi kọ́ dáadáa fún mi. ẹ̀rí ọlọ́run ni wọ́n tẹ́ kó lọ́ọ̀hà torí bẹ́ẹ̀ páyọ̀ ọlọ́run ọba nínú gbogbo alámọ̀rí yín àti sísìn yín gẹ́gẹ́ bá nẹ́bí ṣe sọ fún màá ọ̀dọ̀ ọmọ jabal nígbà tó rìn lọ sí yamani ó ní páyọ̀ ọlọ́run ọba níbi yóò dọ̀ bá wà ó kó o sì fi dáadáa tẹ̀ láì dá dáadáa tó sì yẹn máa pa ìdá rẹ torí bẹ́ẹ̀ máa wà dáadáa sáwọn yẹn làálàkùn tó fìlè fún ẹ páyọ̀ ọlọ́run ọba nínú gbogbo alámọ̀rí yín àti sísìn yín kẹ́bà lè jẹ́ni tí ó jèrè láyé àti lọ́run Ibn Jarir látọ̀dọ̀ Muhammad bin Ka'b al-Qurazi wọ́n ní wọ́n máa ń sọ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà sọ́dọ̀ pé wattaqullaha la'allakum tuflihun yẹn ni pé wattaqullaha fima bayni wa baynakum ẹ̀páyọ̀ ọlọ́run láàrin èmi ọlọ́run àtàrin ẹlòmí àárín rẹ̀ ọ̀dà sọlọ ìmọ̀kọ̀dá láàrin àwọn ẹ̀dá nìyẹn la'allakum tuflihun kẹ́ẹ̀fì lè kẹ́ẹ̀fì lè jèrè lọ́la nígbà tí a bá pàdé ọlọ́run ọba tó ń bí iná láti sábàbínú pé ọlọ́wà jáyé náà tí ìjọba ti lọ jù ọ̀yá ju bẹ̀rù lọ ṣùgbọ́n tí ọba wa lọ jù. لعلنا إن شاء الله نعجل الأسئلة إلى الأسبوع القادم إن شاء الله